ẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń jẹ́ ajáde tí ń jẹ́ wọlé láìsí ibi ẹ pàtẹ́wọ́ fẹ́ni tí ikú pa tí ikú ò lè mú ìsà rẹ̀ tí ò sì lè jẹran ara rẹ̀ ẹni tó gbára rẹ̀ lọ́wọ́ ikú ní ọjọ́ kẹta ẹni tó lọ tún wàásù nínú sàókú àjínde rẹ̀ a rí àwọn olóòótọ́ tó jínde pẹ̀lú ẹ̀ wọ́n la sì rí àwọn oh, òkú tó jínde ní Jerusalem nítorí àjínde Jésù ẹ pàtẹ́wọ́ ńlá fún ẹ pàtẹ́wọ́ ńlá fún ẹ pàtẹ́wọ́ ńlá fẹ́ni tí ò lè rẹ̀ tí ò lè sú tí ò lè dààmú ẹ pàtẹ́wọ́ ńlá fẹ́ni tí ò lè ṣèké ẹ pàtẹ́wọ́ ńlá fún ẹni tí gbé èèyàn dìde tí ò ní ọwọ́ ayé nínú tí ò ní ìrànlọ́wọ́ kò ní ìdí ìrànlọ́wọ́ fún ayé rẹ kò jẹ́ ọ̀sẹ̀ sín kò jẹ́ ńsẹ̀ sín ẹ fi àtẹ́wọ́ pàtẹ́wọ́ fún. a round of applause for him. kò jẹ́ kí á kábàámọ̀ lórí ìwà ayé rẹ. he has not allowed you to regret your commitment to this world. ọwọ́ ọ̀tá lé ọ kò rí ọ mú ẹ pàtẹ́wọ́ fún torí pé ọlọ́run yẹn kò jí ó sì jẹ kò jí ó sì mu kò jí ó sì ná kò jí ó sì lò kò jẹ́ sóorun sùn ò sunrun kò tó kò tójú oorun dójú ikú ìbànújẹ́ kéré ọ̀pọ̀ kò ṣẹlẹ̀ sí ọ kò gbà kí àṣà kò fò mọ́ ọ ọ̀dà olóríire kan kí aleluya ńlá kan kí n gbọ́ dáadáa ẹ sọ pé kábíyèsí o mà ṣe pọ̀ o. say king of kings we thank you. ẹ jẹ́ àjòkó bàbá ayérayé mọ́sà ìgbà ọpẹ́ wa atóbi jùlọ àyìn ọ́ ní gbogbo ìgbà fún orí ọ̀fẹ́ tí a rí gbà adúpẹ́ tí ò jẹ́ kójú ó ti wá adúpẹ́ tó jẹ́ kọ́ta ìdílé wa ṣe àṣeyọrí lórí wa ọlọ́run má ṣe àìgbọ́pẹ́ wa góni forúkọ olúwa bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ má ṣe àìgbà ọpẹ́ wa má ṣe àìgbà ìyìn rẹ wa ọ̀rọ̀ rẹ sí wa níyè jẹ́ ara àánú gbà jésù olúwa wa. ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà. good morning sir good morning ma compliments of the work of God. a ti ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn. for about four weeks now we've been speaking on faith. a fẹ́ gbé ẹ̀kọ́ yìí ṣeé ṣe kó parí títí oṣù yìí ó sì ṣeé ṣe kó extend torí mo fẹ́ ká ní question answer láàrin ara wa tí ò bá yé wa ká tún jọ sọ papọ̀ ní àsọyé. So I us to end this um, lecture either this month or next month, but it is of my mind that we have questions and answers concerning things we do not understand. The Bible says come let us reason together. Come let us reason together. a There is nothing that can be compared with the word of God. I'm hearing noise from a part. ẹni tí bá ń bọ́ sọ̀rọ̀ sọ fún pé kó ní sùúrù. Anybody that is discussing with you now tell the person to hold on. oníwàásù lè pé méjì lẹ́ẹ̀kan náà ẹ We cannot have two preachers at the same time. Hello. Hi. A fún wa. Shall be well with us. A fẹ́ sọ̀rọ̀ lórí iṣẹ́. We want to start, speak on work. A rí i pé gbogbo èèyàn ni máa sọ pé ìgbàgbọ́ tí ò ìgbàgbọ́ tí ò ṣiṣẹ́ òkú ni. Faith without work is dead. Faith without work is dead. It's a normal saying of people. We want to speak on two types of work. We want to speak on the physical work and the work of the spirit. The two of them work together. Working. What is work? In Christ, what is work? What is the work that our father committed into our hands? The Bible says we will know the truth and the truth will set us free. When you accept Jesus, the next thing for you is to know the truth. When we know the truth, òtítọ́ aṣọ àdòmìnira. the truth will set us free. bí ìránṣẹ́ ọlọ́run ọba gba jésù tí ọba mọ̀ òtítọ́ yóò dààmú púpọ̀. if a minister of God accepts Jesus and does not know the truth he will be troubled. ẹ jẹ́ sọ most of minister of God nowadays wọ́n mọ jésù ṣùgbọ́n wọn ò mọ òtítọ́ ọ̀nù ẹ̀. I can say categorically pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ní ayé òde òní they know Christ but they don't know the truth in him. One first rìn They want to behave like the politicians. They want to dine like the politicians. They want to live in houses like the politicians. They want to dress and appear more like the politicians owó orílẹ̀-èdè ìránṣẹ́ ọlọ́run fẹ́ control ẹ̀ bẹ́ẹ̀. they want to uh, they want to manage the church fund like the national fund. ó wá jẹ́ kí iṣẹ́ ọlọ́run kó nira láti ṣe fún. it's now making the work of God difficult to do. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìjọ náà. same thing with the church. àwọn náà ti wá wò pé ah iṣẹ́ is a an investment now. they have thought of it that the church is an investment an enterprise. kò rí bẹ́ẹ̀. it's never like that. ó mú kí ẹlòmíì sọ pé ah wo tó bá ran lágúnjú lọ́wọ́ ràn lọ́wọ́ tó bá lè bọ́ lágúnjú bá ṣiṣẹ́ torí wọn ò mọ iṣẹ́ Ọlọ́run gan. They have now seen it as an issue of non-compulsion that if you want to help Olakunju, help him. If you want to work with him, work with him. They don't really know God. Mo wá fẹ́ kí gbogbo wa lísìn dáadáa pé gbogbo ń tèmi yín rù wáyé ọ fún wa lórí ọ̀fẹ́ láti dèèyàn ni nàmbá wa The first thing I want all of us to know is that everything we have brought into this world, He has given us as an opportunity. It pleases Him that we are human beings is an opportunity that He that pleases Him. There is nothing he cannot transform man to. He can make us a sand. Yẹ̀pẹ̀ The sand you see breathe àpáta tẹ́ ń wò yẹn yín tẹ́ ẹ bá mọ àpáta dáadáa bẹ́ẹ̀ bá kọ́lé sórí ẹ̀ àpáta ń dàgbà ó mí ó ní ẹ̀mí. you will see that the rock itself breathes. ìdí nìyẹn tẹ́ ẹ bá kọ́lé lé lórí tó bá pẹ́ ilé yẹn á máa là torí pé ọjà á máa move bọ̀ sókè á sì máa fẹ́ ti foundation tẹ́ ẹ gbé sórí ẹ̀. you will see that when you build on a rock you see that after some time there are cracks on the wall because It, is creating expansion. Gbogbo wa la mọ eléyìí dáadáa. We all know this. Gbogbo wa la gbàgbọ́ pé igi mé. We all know that the trees breathe. Ó mé tí ò bá mé tí ò dà tí ò kò ní dàgbà sí nípa mímí ìyè tí ń bẹnu ẹ̀ ló fi ń dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ tí ẹ ṣẹ́jú yín gbégi sínú ilé ẹ máa wò ẹ máa wò ẹ máa wò ńgbà tẹ́ ẹ bá rí èso ni ó mú jáde. you will see that we all know this for sure that we know that the tree breathes but that after some time you plant it in your house and it begins to grow gradually and you see fruits coming out of it. ẹ rí i pé ọmọ tẹ́ ẹ bí ẹ̀yin tẹ́ ẹ ti bí ọmọ ní ìsìn. for those that have children. tẹ́ ẹ ti so gbogbo ẹ rí i pé ńgbà tẹ ẹbí kékeré ti ń rákòrò ee mọ ṣubú ńgbà bá tún dàgbà díẹ̀díẹ̀ ẹ̀mí yẹn á tún wà nù yín tó bá di ọmọ ọdún mẹ́wàá ẹ tún fẹ́ máa gíráàpù ẹ̀ pé à wò má lọ bí o má rìn báyìí o tó bá tún lọ bí ọmọ eighteen years tó bá ti akọjá eighteen years àwọn tèmi lọ sọ bẹ́ẹ̀ fún mi ó ní bàbá i'm not a teenager now i'm a adult don't don't worry about me please leave it ẹ ti fò tọ́ fún wa tó mo kàn wá ń wò wọ́n torí pé mẹ́mórì ìgbà wọn sì wà ní kékeré yẹn ti kí ni o ó sì wà ṣùgbọ́n àwò wò wọn náà ni à ń wò wọn bí ọmọdé títí tí wọ́n fi ga kàn wá ní ọrùn if you look at it, coming to human side, when you have your child, you see, you, you, you nurse the child, you pamper the child. When the child is a toddler, you now begin to watch the child so that it does not fall. They get to the age of 10, you still nurse that child and you want to guide that child. But the, child is, by the time the child is 18, like what the, my own children told me, you still want to guide them the way you were guiding them when they were toddlers, but they will tell you, Daddy, motimoto, etifoto on me, and you, they'll tell you that we have known the truth now, so let us live in it. You will still have the memory of when they were young and they were toddlers. ẹ wá jí ó di mímọ̀ pé gbogbo ń ta ń ta kólíùtì sí a nínú ìyẹn ni pé gbogbo àdáwáyé wa ìṣe ń ta fẹ́ dà láyé ẹnìkan ló kólíùtì ẹ̀ sí a nínú kí a lè lọ jẹ òun náà ló lè fún a ní ààyè láti dá tí o kò wá síbà ó ní láìsí ọlọ́run àwa ò lè dá nǹkan kan a lè jẹ́ nǹkan kan òye tó gbọ́dọ̀ yé wa ni pé gbogbo ìdààmú tó bá wa gbogbo ìdàfòrò tó bá wa ọmọ àmọ̀ sí kò sì sí ó ní you can see that for God to have put so much into us for God to have embedded all these treasures into us it pleases him to do it and it is it also pleasing for him to give us the opportunity to fulfill all those things so when you pass through trials or pass through temptations it is God that has a hand in it he says he creates light he creates darkness he creates everything so he knows everything that is going on in your life. hallelujah. praise the lord. láti wá ṣe kọ́rọ̀ wá lọ́rùn káwọn ẹ̀ máa wò wá pé ọgbọ́n wo la ọgbọ́n wo ni ń dá sí i òun náà lápadà rọ̀ mọ́ pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe láìsí ọlọ́run gbogbo ìran rere tá a ní èmi ò sàwọn tí ń bẹ nínú ayé wọ́n mọ tí àwọn fi ń dìde ẹ̀ ló ṣùgbọ́n àwa tá à ń bẹnu Kristi òye gbọ́dọ̀ yé wa kí la ó ṣe tí a fi lè dìde kí la ó ṣe tá a ti ti bí ìpadà sọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ We can, I, I can tell you that in everything, for you to enjoy wealth, for you to enjoy your, your life, your stay on earth, you have to simply go back to Him because He has everything. He has, He says, separating yourself from me, you can do nothing. So it is still God that will help you to perform every situation or every details you want to do in life. You can, it is sure that God is the only one that can help you for you to come into this world, fulfill what you have to do in life, and return back back to him. hello. hi sir. ọlá ìṣòro kọjá ó mà sí. passing through tribulations he knows about. gbogbo wa tí a wà ń bí la gbọ́dọ̀ mọ̀ pé títóbi wa mímọ̀ ṣe wa ó ní. Let us all know that I hear today that our elevation, our expansion is in his hands. Ìdí ni tí iṣẹ́ ṣíṣe tó fi ṣe pàtàkì. That is why walking is important. tọmọ ọba sojú sí ẹ nínú ilé ó ṣeé ṣe kó bímọ tọ nílé ìwé. if a child does not perform his responsibility at home it is possible that the parents will not send him to school. ó ṣeé ṣe kí bàbá yẹn sì tọ nílé ìwé kó sọ wípé dá a máa lọ ilé ìwé bàbá ò ní lọ bá jókòó sí exam. the father can also send him to school but the father will not go and sit down to do the exam for him. ìyẹn ni pé sísoríire. Si, ọ wà láàrin bìtún ọlọ́run àti ìwọ àti èmi. that now means that success or making success in life is between you and God. èrò yìí ló wọnú Jákọ́bù tó fi wò pé gbogbo ọ̀rọ̀ tí mo kó látọ̀dọ̀ Lábánì yìí kì í ṣe tèmi ó lè parẹ́ lójú ọ̀nà ẹ̀yin ìyàwó mi ẹ máa gòkè odò lọ ẹrú ẹ máa gòkè odò lọ ẹbí ẹ máa gòkè odò lọ ẹ jẹ́ ń lọ bẹ́ni tí mo ní ṣàṣeyọrí sọ̀rọ̀ kó lè change tí mo ègún kan ń bẹ lára mi kégun ilé má gòkè odò kó má jẹ́ wípé ìsọ̀ No wonder Jacob realizes that everything he had, everything he has made, is not only for him. He told the relatives, the wives, and everybody he had that you go above the seashore and let me go back to the person that created me. There is still a ton by my side. There is still a cause that if I live with it or I go with it, I pray that it won't just be Esau that will destroy everything that he has carried. Let me seek his favor. ju bí a ṣe fẹ́ lọ. so that we can expand beyond the way we want to. ẹ jẹ́ ń wá ojú rere rẹ̀ kó lè jókòó tì wá. let me seek his favour so that he can abide with us. ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nìkan ó ní mo fi ikú àti ìyè sí iwájú rẹ ní èyí tó wù ọ. he told the Israelites I have put before you life and death choose that which you want. ó tún sọ fún ẹnbì nínú ìwé ditarolomi yẹn nínú ìwé ditarolomi yẹn ó ní kì í ṣe torí òdodo rẹ tàbí ìwà rẹ ló mú mi fún ọ ní ilẹ̀ yìí ó ní bí kò ṣe nítorí pé kó o sì mọ̀ pé ẹlọ́kàn ọ́ kì í ṣe ìwà rẹ tàbí ìṣẹ́rí ìrìn àjò wa a máa bẹ ni ẹni tí ọba sẹ́jẹ̀ Jésù ti ń kán ṣoṣo kò kò ní kò ná ní kólóbó láti pa gbogbo ayé irun ní ìṣẹ́jú kan. He was telling the Israelites in the, in the book of Deuteronomy, he said, It is not by your power that I am doing I am giving you this land. It is not in your righteousness that I am giving you this land. That is why we have to be pleading with him all the time. That we have to be appeasing him because it takes him nothing to destroy man. Ká pé ìránṣẹ́ tí a rán láti ilẹ̀ Egypt kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Egypt ó amatẹni amatara ẹni nìkan ni ẹni tó jẹ́ pé kò yé ọlọ́run òye ọlọ́run òye ni ó nìkan ni àbámá kà ní Ísírẹ́lì lónìí ó ní olúwa ní yà fún mi kó ìwọ̀n ìran tiẹ̀ jáde mo fẹ́ pa gbogbo Ísírẹ́lì run pátápátá mo fẹ́ pa wọn rárá ntọ́ba ìpa wọn run pa èmi gangan jẹ́mi kúrò láàrin wọn ntọ́ba wù ọkọ máa fojú wọn rí èmi ò nídìí mẹ́ẹ̀ If not that the person, the leader of the, of the Israelites, had been, if, the leader of the Israelites were to, were to, be a selfish man or a person that knows just for himself, the only family would have been the one we know as Israel today. But he told, God told him, Remove your family, let me destroy the whole of Israel. He said, No, God, instead of you destroying them, let me die. Let my family perish with me. And you whatever you want to do with Israel, let it be after I have gone. Àyà bẹ́ẹ̀ ni o, ẹ wo tí ìwé ìdìraró ẹgbọ́n tó sọ fáwọn ọmọ Ísírẹ́lì nínú ìwé ìdìraró lómi orí kẹsàn-án yẹn ẹsẹ̀ ẹsẹ̀ ìkarùn-ún ìkẹfà ẹgbọ́n tó wí ń bẹ̀ ìdìraró lómi. Deuteronomy chapter nine verse five and six. Deuteronomy. <laughs> Kì í ṣe nítorí òdodo rẹ. Tàbí nítorí pípé ọkàn rẹ ni ìwọ fi ń lọ láti gba ilẹ̀ wọn. bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí ìwà búburú àwọn orílẹ̀-èdè wọ̀nyí. torí kí ló fi fẹ́ pa orílẹ̀-èdè yẹn run torí kíni torí ìwà búburú wọn. because of their wickedness. àwa náà lè wà nú ọlọ́run ká ní ìwà búburú ká náà ní fètì alọ́bì mo gbàgbọ́ ìgbàgbọ́ kíni. you cannot be oh, yeah, God and still be wicked. ní olúwa ọlọ́run rẹ ṣe lé wọn kúrò níwájú rẹ. bó ṣe lé wọn kúrò níwájú rẹ. àti kí ó lè mú ọ̀rọ̀ náà ṣẹ. kó lè mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. kí olúwa ti búra fún àwọn bàbá rẹ. abrahamu isaki àti jacobu. yes. nítorí náà kí ó yé ọ pé. kó yé ọ pé. olúwa ọlọ́run rẹ kò fi ilẹ̀ rere yìí fún ọ. kò fi ilẹ̀ rere yìí fún ọ. láti ní. láti ní. nítorí òdodo rẹ. nítorí òdodo rẹ. torí pé ènìyàn ọlọ́run líle ni ìwọ. <laughs> wá o èèyàn ọlọ́kàn líle ní ìwọ. you are stiff necked people. kì í ṣe torí òdodo rẹ. not because of your righteousness Deuteronomy chapter nine verse five and six it pleases me. ọtẹ mi lọ́rùn ni. it oh, just pleases me. àti torí májẹ̀mú tí mo ti bá Abrahamu Isaki àti Jacob dá. and Jacob. Ọlọ́run. that's God. gbogbo ẹ̀dá tí ó láṣeyọrí ẹ pàtẹ́wọ́ ńlá fún ọlọ́run. everyone that will be successful put your hands together for the lord. amen. àmín. nínú ìrìn àjò ọlọ́run ti mú gbogbo dàgbà láìsí ẹnikẹ́ni tó rí igi tó gbìn inú ilé olè mọ̀gbà tí ń dàgbà bó o ti kó jókòó tì tó bó o ti kó gbé kámẹ́rà sí tó o lè mọ̀gbà tí ń dàgbà. The, the, the, Lord that makes everything grow without our knowledge. The tree you planted in your house, no matter how you see close to it or, or you place a surveillance camera on it, you won't know when it grows. tó o bá wá tó wá ṣe bẹ́ẹ̀ torí àwọn animal kingdom gbìyànjú tí o bá wá ṣe bẹ́ẹ̀ tó o ṣe everything ọwọ́ tí ngbà rí igi mi a máa ṣẹ́jú yín náwọ́ a máa ṣẹ́jú yín yóò òdòdó ṣùgbọ́n ọwọ́ wo ni níbo lòdòdó yẹn ti jáde wá wo irun orí rẹ bó o ṣe fa tó tó o gẹ̀ tó níbo ni ti ń jáde bá a bá sí awọ yẹn ànírí ànírí dúdú yẹn mọ́ ọlọ́nu ibi ó ní agbára dé nìyẹn ó lè mọ̀ bó ṣe ń ṣe gbogbo bí àwọn bí àwọn bí àwọn ọ̀mọ̀wé ṣe lágbára tó wọn ò tí ì dá ẹ̀mí wọ́n ti ń gbìyànjú láti gba àtọ̀ ọkùnrin àtọ̀ obìnrin láti dà papọ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ bí ṣe ń dàgbà ọwọ́ tí mú un dàgbà là ọwọ́ tó fẹ́ mú ọ ṣe rere ò lè rí ṣùgbọ́n o ní láti tẹ́ lọ́rùn. That is why you can see that the animal scientists have done so much. You can see the tree growing out and flowers coming out of it. But where did the flower come out from? Look at the human hair. Do you know the root? Have you ever seen the hair root? If you open the scalp, you cannot see anything inside it. So you have to go back to the God that makes your life beautiful. ntọ́ kọ̀kọ́ wa mú jáde tó o fẹ́ fi dàgbà nú ẹ̀mí oníbẹ̀nu ìwé róòmù yẹn orí kẹwàá yẹn ẹsẹ̀ kẹtàdínlógún Rome ten seventeen. Rome ohun àkọ́kọ́ tó kọ́ dáadáa. What will make you grow is the thing we will first look at in Romans chapter ten verse seventeen. Ọ̀yà mà. Ǹjẹ́ nípa ìgbàgbọ́ ni nípa gbígbọ́. Nípa gbígbọ́. Ni ìgbàgbọ́ ti wá. Ni ìgbàgbọ́ fi wá. Àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nípa gbígbọ́ ọ̀rọ̀. Faith comes by hearing and hearing the word of God. Ẹ mọ sọ kíní kan láàárọ̀ yìí ni. I said something this morning. Ohun tá a láàkì nínú ìjọ àpòsólì, ohun tá a fẹ́ràn jù nínú ìjọ àpòsólì òkè ni àdúrà. What we like most in the Christ Apostolic Church is prayer. Àtẹ̀rí ọ̀rọ̀ Ọlọ́run tó bẹ́ẹ̀. We do not cherish the word of God. Láìsí sí ọ̀rọ̀. Without the word. Ìgbédìde àìmọye tó so dègbèlè tí ò tí ò gbó tó ṣubú lulẹ̀. A lot of trees have risen and have fruits but they fail. Àìmọye èèyàn tó gbọ́dọ̀ gẹ̀jigẹ̀ láàrin ọdún kan ọdún méjì tá láìsí pé bọ́yá ọwọ́ mi but nípa ó lè rí arúgbó kan tàbí kọ́ rẹ́nìkan olórí burúkú kan kọ́ bu tàbí kọ́ bàjà tàbí kọ́ gbà nípa tàbí kọ́ kàn ṣéléṣe kó sì jẹ́ ẹni ọlọ́run ọlọ́run kà á wò pé ọkàn gbọ́rọ̀ ẹgẹjìgẹ lásán ni ẹ gé lulẹ̀. There are some people that have grown so big and they have enlarged, and they just look at one old woman or look at somebody miserable in the church. They kick the person, hit the person, go, and the person unknowingly for him becomes a child of God. God looks at him, the enlargement is for nothing. He will tell them, cut him down. Gbèmí ò wá láti pa òfin rẹ ṣùgbọ́n láti mú òdodo ṣẹ èmi ò wá láti pa gbogbo òfin rẹ yányán. òfin mẹ́wàá mo sọ di méjì òfin mẹ́wàá tí mo sọ di méjì yìí fẹ́ràn ọlọ́run rẹ tẹ̀mítẹ̀mí fẹ́ràn rẹ gẹ́gẹ́ bí kí ni o bí ara rẹ. Jesus said I have not come to cancel the laws but I have come for the fulfilment of the laws he said the ten commandments I made it into two that love your God with all your heart, with all your things, and with all your possessions. And the second one, love your neighbor as yourself. Iṣẹ́ wo lọ́nà wa? Which work has he set us? Ẹ tó bẹ̀rẹ̀ tó tí tó parí tán. tó so gbogbo tán ó ní ẹ lọ sí gbogbo ayé ẹ máa wàásù mi fún gbogbo kí ni o nàmbà tú nìyẹn a gbọ́dọ̀ mọ̀ pé lẹ́yìn ìgbà bá ṣèrìbọn mi a gbọ́dọ̀ jẹni tí ń ṣiṣẹ́ ẹ já lọ sínú ìwé Matthew yẹn Matthew twenty-eight verse eighteen to twenty. The second thing he told us is that we should go into the world and preach the gospel. We must know that as the second thing that immediately we get baptized, we must go and preach the gospel. Matthew chapter twenty-eight jésù sì wá eh. ó sì sọ fún wọn eh. wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a ti fi fún mi láti fi fún nítorí náà ẹ lọ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo commandment nìyẹn lọ kẹ́ ẹ lọ máa kọ́ orílẹ̀-èdè gbogbo that is the assignment go and preach the word of God ẹ máa baptisi wọn ẹ máa baptisi wọn ní orúkọ bàbá ní orúkọ bàbá àti ní ti ọmọ ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ kẹ́ ẹ sì máa kọ́ wọn kẹ́ máa kọ́ wọn ohun gbogbo hallelujah kí a máa kíyèsí ohun gbogbo. to be observant to observe all things. iṣẹ́ tọkọ rẹ wà nù. that is the iṣẹ́ inú ẹ̀mí nìyẹn. that is the work of the spirit. ẹni bá jí ọmọ ọlọ́run. anybody that is a child of God. wọn ò sọ pé ìyìn rere yá kọ lọ́ọ̀rọ̀ ayé. they will not say it's time for evangelism you say it's not possible. bá gbà yẹn. the faith we met at those times. bí sẹ́kàn bá dí wọn lọ́wọ́ wọn á wá wá owó wọn á dá ilé iṣẹ́ ara wọn lẹ̀ ló jẹ́ kí kìrìsìtẹ́nì ní ilé iṣẹ́ púpọ̀ wọ́n á dá iléeṣẹ́ wọn lẹ̀ láti jẹ́ kó fààyè lẹ̀ fún wọn fún iṣẹ́ ìrírí ọ̀rọ̀ náà. so that even when the faith we met them is that when they see that they have a lot of work tying them down they were establish their own business. àti láti ṣiṣẹ́ Ọlọ́run ní ojú òṣùwọ̀n tó pé. they were establish their business to be able to do the work of God to the right measure. Jésù gan sọ̀rọ̀ nípa iṣẹ́ ṣíṣe. Jesus spoke about work. ẹ gbọ́ nínú John five seventeen. The book of John chapter five verse seventeen where Johannu oníkàwé ẹsẹ̀kẹ́ nàbílógún. Kí ló wí? Ṣùgbọ́n. Ṣùgbọ́n. Jésù dá wọn lóhùn wípé. Jésù dá wọn lóhùn wípé. Bàbá mi ń ṣiṣẹ́ títí di sísìn. Bàbá mi ń ṣiṣẹ́ títí di sísìn. Èmi sì ń ṣiṣẹ́. Èmi náà ń ṣiṣẹ́. It's Jesus said, My father worketh up till now, and till now I also work. Ṣé ẹ mọ̀ pé àárán àárán àwọn ọmọ Ọlọ́run ní fàájì ṣiṣe púpọ̀ jù. you can see that we as we know that we are not. àwa We, we have not sent the children of God on so much enjoyment, but we enjoy most. Hello. Hi, sir. Wàhálà ni jójíjó, wàhálà lọtí mímu, wàhálà ni wàhálà ni ìbálòpọ̀ ọkọ sí aya, wàhálà ni kéèyàn máa ṣàgbèrè, wàhálà ni kéèyàn máa so gbogbo so àwa la gbádùn jù kó kó nbí iṣẹ́ rẹ kó bá àwọn fámìlì rẹ sọ̀rọ̀ kẹ́tún ṣeré kẹ́ ṣàwàdà kílẹ̀ inú yẹn á máa dùn àwa láráyé wá àwọn ẹni ayé ò rí ayé wá wọn á kó nbí iṣẹ́ pẹ̀lú wàhálà wọn á tún gba kílọ̀bù lọ wọn bá tún dé kílọ̀bù wọn á tún wọn á tún wọn á tún da aago aago kan òru tí wọn bá dé aago kan òru wọn bá tún ti da aago mẹ́rin kí ni wọn ṣe hypertension wa pọ̀ lọ rẹpẹtẹ You can see that the people of the world, they will have worked till evening. After that, they go to club. They'll leave club by 1 o'clock. In the next morning, by 4 o'clock, they have left home again. That is why we have hypertension, um, so many in the town today. Olóhùn sọ ọjọ́ orí wa di igi orí àwọn èèyàn ọ̀pẹ mọ́. At the age of seventy, ẹlòmíì ò ní lè gbé apá kò ní lè gbé ẹsẹ̀ mọ́. They said it will make her age like that of the palm. At seventy, some people cannot even lift their hands again. Wọ́n gbé olórí méjì sínú. No inú pépà lọ́dún yìí wọ́n gbé sínú WhatsApp èyí tẹ́ bá ní kí ni orúkọ ẹ̀ gbogbo ẹ̀ wọ́n gbé wọn síbẹ̀ olórí méjèèjì ní the same age ẹ rí i pé olórí ìtara ó ti gbó olórí ìtẹ̀mí ṣe kí ni o ó sì tún ṣe kásokáso. You can see that they put two two leaders, one a politician, the other a pastor. They put them on WhatsApp. They look at the one that is a politician is aged and old. The one that is a minister of God is still young and hearty. Ọlọ́run. That is God. Kò fẹ́ ká gbogbo yà. He doesn't want us to just be aged and re-rated. Ó fẹ́ wa ká ṣe iṣẹ́. But he wants us to work. Bàbá mi ṣiṣẹ́ èmi náà ń títí di sísìn. My father works until now I work. Hello. Hi sir. Iṣẹ́ ṣíṣe. Doing work. Hello iṣẹ́ tara. the physical world. ẹ̀gbọ́n tó wí ń hear what it says. òwe twenty two twenty nine. proverbs chapter twenty two verse twenty nine. kí ló wí orí kejìlélógún ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. twenty two twenty nine proverbs twenty two twenty nine kẹ́nìkan sí john lẹ̀ nine four. ìwọ rí ènìyàn tí ó ń fi àṣemẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀. ó ń fi àṣemẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀ òun ó dúró níwájú àwọn ọba. òun ó dúró níwájú àwọn ọba. òun kì yóò sì dúró níwájú àwọn ènìyàn lásán. dúró níwájú àwọn èèyàn lásán. Hello? Have you seen a man diligent in his work? He will not stand before mere men, he will stand before kings. Ṣé òye ń yé wa báyìí? Do we understand? Ó tún á sọ̀rọ̀ nínú ìwé Ditarolomi yẹn twenty-eight verse twelve. Ditarolomi chapter twenty-eight verse twelve. Ditarolomi oríkejìlé ojú kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n verse twelve ẹsẹ̀ kejìlá. olúwa yóò sì sí ìṣúra rere sílẹ̀ fún ọ. olúwa yóò sí ìṣúra rere sílẹ̀ fún ọ. ọ̀run láti rọ̀jò sí ilẹ̀ rẹ̀ ní àkókò rẹ̀. yes. àti láti bù sí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. iṣẹ́ wo ni ó bù sí. to bless the works of your hand. iṣẹ́ kíni. the works of your hand. tí ọ̀bà wa ṣiṣẹ́ ńkọ́ kí lọ́lọ́run fẹ́ bless. If you do eh, not know what, do, what does God want to bless? Ẹ eh, tún bẹ̀ yẹn kà, ṣọ́ọ̀tì yẹn ni kẹ̀kà, a ó bù sí sí ọwọ́ rẹ̀. Deuteronomy chapter twenty-eight verse twelve. Olúwa yóò sì sí ìṣúra rere sílẹ̀ fún ọ. Ọ̀run láti rọ òjò sí ilẹ̀ rẹ̀ lé àkókò rẹ̀. Yes. Àti láti bù sí iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo. Àti láti bù sí sí ọwọ́ rẹ̀. To bless the works of thy hand. The shall open his treasure unto you and will bless the works of thy hand. Iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo yẹn ni pé kì í ṣiṣẹ́ kan látijọ́ tó ti gbàgbọ́ dì sí. since the day you believe. jókòó wo iṣẹ́ wo ni sí ọwọ́ rẹ nínú ìjọ ọlọ́run. what is your work in the house of God. baba pastor interpreter. interpreter. tó o bá fowó báǹkì kan o ò lè lọ gbà. if you do not save in a bank you cannot withdraw. tó o bá ní iṣẹ́ kan lọ́wọ́ ọlọ́run ò ṣetán láti bùkún. if you do not have a work God is not ready to bless you kí ló fẹ́ bless yẹn fún. what does why does he want to bless you. àwa gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ olúwa ọ̀fẹ́ ni. you have to know that the work of God is free of charge. láì ní owó nínú. without charging. a ṣiṣẹ́ fún Ọlágúnjú. we are not working for Ọlágúnjú. ẹ tó bẹ́ẹ̀ láti wọ ọ́fíìsì mi bẹ́ẹ̀ kí n sọ pé ẹ You cannot come into my office and I tell you to pay. Bẹ́ẹ̀ bá fẹ́ rí president orílẹ̀-èdè gbogbo protocol officer ni ó gbowó lọ́wọ́ ẹ. If you want to see the president, you have to pay all the protocols. Láti rí wọn freely ajẹ́pọ̀ olùmọ̀ọ́yàn gidi tó lágbára. For you to see him freely that means you must be in position or you are well connected. Irú ò gbọ́dọ̀ wọ ṣọ́ọ̀ṣì wá. Such should not come into the church. Pásọ̀ gbọ́dọ̀ sọpọ́ rẹ̀ ń kọ́ máa jọ kó sì wà lórí ikú àbí ọ̀bá gbọ́ láti má dìde. The pastor must not say he's tired when the child when the member is dying except he has not heard of it. Iṣẹ́ tiwọn ni wọn ò gbọ́dọ̀ máa ṣe yálà ó wúlò ọjà ìgbọdọ̀ mọ́ ṣe ó ní ẹ olúwa nígbà tó wọ̀ àti ìgbà tí ó wọ̀. the work the, the work of God is a must for us to say do it in season and out of season. mo rántí àkókò kan. I remember the time. tí màá ṣe àhọ̀ báyìí ẹ̀jẹ̀ máa pọ̀ jáde. if i if i try to regurgitate. ìsọjí kan wá dìde ní adó èkìtì. there was a revival at adó èkìtì. mo wá ṣe báyìí mo wá fi hàn bàbá wẹ. i was coughing out and i saw. bàbá ni ẹ̀jẹ̀ lọ. Baba said let us go. Ẹ̀yin lẹ́ máa ń sọ fún wa pé. You used to tell us that. Nínú sí Olúwa láti gbọ́gbẹ́ ibẹ̀ náà láti ti ṣe kíni o láti máa ń wò sàn. It is in the work of God that we we have source and it is also He. Bó ṣe one hour ẹja lọ sọ̀rọ̀ fáwọn yẹn. Even if it is one, one hour let us speak to the people. Olo three hours. I spent three hours. ibẹ̀ ni n ti rí ẹ̀jẹ̀ mọ́ látẹnu. that was where the the blood. iṣẹ́ ṣíṣe. that working. a lè ṣe iṣẹ́ Ọlọ́run ká kábàámọ̀. we cannot do the work of God and regret. nínú ìwé nínú nínú nínú nínú ìwé kí ni à ń porúkọ ẹ̀ nínú ìwé nínú ìwé mímọ́ nínú ìwé ẹ̀ kó lè yé wa mò ń lọ sínú ẹ̀kọ́ yẹn ṣùgbọ́n kó lè yé wa dára dára dára Job forty one verse eleven forty-one eleven. ta ni ó ṣáájú ṣe fún mi. ta lẹni náà tó ṣáájú ṣiṣẹ́ fún mi tó ṣe fún mi tèmi tí èmi ìbá fi san fún. ọ ò lè jọmọ ọlọ́run kí iye rẹ̀ mọ̀ sí láti má wàṣẹ kan sí. you cannot be a child of God and your understanding is not open to do a work for God. àwọn eléyìí ló dúró bí ẹni pé ọ́fíìsì ni ti ń dúró kì í sọ ọ́fíìsì bàbá wọn ọ́fíìsì bàbá bàbá gbogbo ayé ni. the people that you see standing they are not standing in the office of their father. àwọn kan ní ka bíbélì yìí iṣẹ́ ni wọ́n ń ṣe. in the office of their father. tó o bá ti jí ọmọ ọlọ́run tòótọ́ ìjọ ọ̀bá ìjọ tó o bá ọ̀sẹ̀ kan ló bá wà nínú olúwa ní monday to friday tó o bá fojú kan ṣọ́ọ̀ṣì yìí sọmọ ọlọ́run. if you are a child of God and from monday to friday you have not stepped into the church you are not a child of God. iṣẹ́ ṣíṣe. God doing work. láì ṣiṣẹ́. Mo ń sọ iṣẹ́ mi. I have told you the work of the spirit. Olúwa gbé mi ga. God elevate me. Ìlérí ń bẹ wájú mi. There is so many blessings. Sábúráàmù mi ò ṣiṣẹ́ iṣẹ́ ìlérí ni. Is it Abraham that did not work for the promises? Àbí Jacob ni ò ṣiṣẹ́ ìlérí ni. Or Jacob that did not work for the promise? Ọ̀pọ̀ ni ò ní iṣẹ́ kankan tí ń ṣe nínú ìjọ Ọlọ́run. Iṣẹ́ ni ká kóra wa jọ pé a ti dàgbà a gbọ́dọ̀ useless ara wa a gbọ́dọ̀ mọ ẹ̀bùn wa kílẹ̀ bùn mi gan ipa wo ni yẹn wúlò fún ọlọ́run di tó gbọ́dọ̀ wúlò fún ọlọ́run ni pé a ó tù lójú láti ṣe rere fún ọ. You, you gathering ourselves to know the particular gift we have and for you to discover that gift and work for God because you have to appease Him for Him to bless you. Fetí ẹ lẹ bàbá. Listen. Ẹ fetí lẹ lónìí o. Listen tó o bá wúlò fọlọ́run. if you are not useful to God. ntọ́ wáyé wá sí wọ́n lè gbà láti bí wọ́n lè gbà látọwọ́ ẹ fún ẹlòmíì. what you have come to do in life you can collect it from you and give it to somebody else. ẹ jẹ́ àwo bìkan. let us look, so, look at somewhere. nínú ìwé matthew. the book of matthew. twenty-five. matthew chapter twenty-five. ẹ jẹ́ ká wo ìfáàrà la sì ń sọ̀rọ̀ lé lórí. we are still in the church. iṣẹ́ wo gan a fẹ́ ká ṣe. but one let us work does God want us to do in the spirit. ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ ìtàn yìí dáadáa. Matthew twenty-five fourteen to thirty. Jẹ́ wọ́n ti ka mama. Jẹ́ kí gbogbo wọn sí bíbélì wọn. Let everybody open their Bible. Ọmọ Ọlọ́run wa kọ́mọ jẹ́ pé lọ à sí ni. Matthew twenty-five fourteen to thirty. Kí ló wí? Nítorí ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó lọ sí àjò. Yes. Ẹni tí yóò pe àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀. Ó pe gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀. Ó sì kó ẹrù rẹ̀ fún wọn. Ó pín ẹrù rẹ̀ fún wọn ó sì fi tálẹ́ǹtì márùn-ún fún ọ̀kan. ó fún ẹnìkan ní tálẹ́ǹtì márùn-ún. ó fi méjì fún ẹnìkejì. ó fi méjì fún ẹnìkejì. àti ọ̀kan fún ẹnìkẹta. ọ̀kan fún ẹnìkẹta. ó fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí bó o ṣe jókòó ìlò ní tọ́lọ́ ń fi darí ẹ̀ sí ju agbára tọ́ ọ bá ti mọ̀ gbàgbé ntọ́ fẹ́ jẹ́. there is a reason why God directed you. èyí ó mọ̀ yó èyàn máa jẹun. you will be eating there is a reason why God directed you here you will be eating and be filled. but ntọ́ wáyé wá sí. but what you have come into the world to do Uh -huh lẹ́sẹ̀ kan náà. lẹ́sẹ̀ kan náà. ó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n. ó mú ìrìn àjò rẹ̀ pọ̀n. nígbà náà ni eléyìí tí ó gba tálẹ́ǹtì márùn-ún lọ. èmi rí o lè sisi fíẹ́rẹ́ a lè sisi olúwa olúwa ló pè wá. it is God that called us. post post kan níbi gbogbo káwa post. he has now put you in a position a post in every in the church. láti di ibẹ̀ mú. to hold that place. kì í ṣe ọlọ́run lè sáré. so that the work of God can move on. ó fi tirẹ̀ ṣòwò. ó fi tirẹ̀ ṣòwò. ó sì jèrè tálẹ́ǹtì márùn-ún mìíràn. ó jèrè tálẹ́ǹtì márùn-ún. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ó gba méjì. òun pẹ̀lú sì jèrè méjì mìíràn. ó jèrè méjì. ṣùgbọ́n èyí tí ó gba má èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ. ó wa ilẹ̀. ó sì rí owó olúwa rẹ̀. lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí olúwa àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ wọ́n ní dé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 tọ́ ọba sì ti ṣe wọ́n gba tálẹ́ǹtì yẹn fẹ́ lò mí. if you do not do it then they will take the talent to somebody else. nígbà wọn bá ti gba tó fi jẹ́ èèyàn láyé àdúrà rẹ̀ ọ̀pọ̀ if they are receive what makes you human then you have a lot of prayer. tí a sọ pé wàhálà yín ti pọ̀ níjọ́ ẹ ti gbé wàhálà yẹn jù tẹ́ ẹ ti sọ pé wàhálà ẹ lọ sí ṣọ́ọ̀ṣì láàárọ̀ ẹ tó lọ sí báyìí ẹ lọ sí báyìí nǹkan ṣe yín ni ọlágúndúlẹ̀ ń sìn ni wọ́n sọ fún bàbá adébóyè bẹ́ẹ̀ wọ́n sọ fún bàbá abíyára bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń gbé dìlọ́ọ̀lẹ́ ti pààrọ̀ yín kò sí nǹkan mìíràn. Those that have been working before and they've told you that you are, you are doing in excess, oh, oh, you drop it, it has been handed over to somebody else. God does not know that work again. He does not know you with the work again. Work for God pẹ̀lú wàhálà tí mò ń ṣe pẹ̀lú ìdààmú mi ọlọ́run mi ń pè mí lójoojúmọ́ sọ fún ọlọ́run mi ń san fún mi. God is paying me every day. èmi ọmọ tiẹ̀ o. I don't know of you. torí àwọn ẹni iwájú òsín ó lè mi ọ̀pọ̀ ọmọ Jacob kọ̀ wá mi lásán. He said I have not called the children of Jacob to seek me in vain. ìwà ṣeré ṣọ́ọ̀ṣì yìí. I've not come to play in church. Àjọ ka gbogbo rere láyé ni. We will do every day every good thing. We will compete in every good thing. Ṣùgbọ́n kí lọ fẹ́ báǹkì tó o fowó sí ń bolo ti fẹ́ gbà ọ́. The bank you have not saved. You have not worked there. Ọwádé Ọwádé UBA tòsí wa ń bí. You now go to UBA close to us here. On the twenty-five wọ́n máa ń sanwó oṣù wọn. They pay on the twenty-fifth. Lọ́ba Lọ́ba tó máwọn tí wọ́n fẹ́ gbowó oṣù fún. You now you you now give to the people that are collecting salary. Don't you know me? mo máa ń sọ̀rọ̀ àǹdí bíi tí n kàn wá wo bí yìí. I used to just observe this place. owó oṣù mi mo wá gbà. I have come for my salary. wọ́n á fún ọ ní tíì ní ìsìn pé ọmọ mú ọlọ́pàá ní buwadi. they will give you tea to drink it's the police that will come and arrest you. ẹ jẹ́ àmọ̀ pé iṣẹ́ ṣíṣe la fi lè gun òkè. let us know that it is by work that we can be elevated. irú iṣẹ́ wo àdúrà gbígbà iṣẹ́ ni. praying is work. Ah, bọ̀dà lágbájá ẹ jẹ́ a máa lọ fàdúrà ara àwọn àránṣẹ́ Ọlọ́run wa lọ́wọ́. let us pray for our ministers of God. mọ́mí ẹ jẹ́ máa fàdúrà ara wòlíì lọ́wọ́. mọ́mí let us help the pray the pastor with prayer his work. ẹ gbàdúrà débi kan gbé èṣù bá tiẹ̀ plan lórí ìránṣẹ́ Ọlọ́run yẹn tẹ́ ẹ yẹ dànù gbogbo yín yẹn wọ́n lè fọ́n kan lù yín la Ọlọ́run ó sì gbà yín. If you may pray to an extent that the devil wants to hurt that minister of God, they may, they, they may inflict you with something, but God will save you. Ikú ìránṣẹ́ Ọlọ́run kan ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ló kú. The death of a minister of God is the death of many. Ah, ẹ̀yin akọrin ẹjọ́ nítorí Ọlọ́run ẹja ẹgbẹ́ ìkó lè máa tóbi sí kó di ńlá àti májẹ̀mú tọ́lọ́run bá gbára Ọlọ́run ní ìgbanijá ẹja àwa bíi mẹ́wàá ìta ohun wa ṣọ̀kan ẹja máa béèrè fagbára ká máa fi àdúrà ran ẹgbẹ́ akọrin lọ́wọ́ iṣẹ́ làdúrà. Pray for the choir iṣẹ́ ni kíni iṣẹ́ làdúrà. prayer is work. iṣẹ́ ni ìpàdé ọkùnrin yìí bó o ní o ṣe ní tú. men's program how will you not be scattered. iṣẹ́ ni. Is work. àdúrà. prayer àti àwẹ̀. and fasting. iṣẹ́ ni. Is work Iṣẹ́ àkọ́kọ́ nìyẹn. That's the first one. Sísọ̀rọ̀ ẹni lẹ̀ fún àdúrà. Releasing yourself for prayer. Kèé sàdúrà tiwa, ẹja gbàdúrà ìran yìí kan ẹnìkan kò gbọdọ̀ kú lọ́dún yìí. Intercessory prayer. Ìjàmbá kò gbọdọ̀ sẹ́nikẹ́ni, nǹkan kò gbọdọ̀ ṣe báyìí. Ẹja gbàdúrà kí ìsọjí ti ń bọ̀ kó rinlẹ̀. Ẹja gbàdúrà app wo àfẹ iṣẹ́ ìyanu kọ máa pẹ́ lọ́wọ́ bàbá mọ tí ẹnikẹ́ni bá ti fojú kan bàbá Ọlágúnjú kó rí ìyanu kó rí gbogbo àníìdí àtẹsẹ máa gbé adé àwa là ń gbàdúrà fún yín o kì í ṣiṣẹ́ mọ́. Eh, And that we are the one praying for you that is no longer work. Mo ń fọwọ́ gbáyà Ọlọ́run sọ fún mi pé God told me that arúgbó mi máa gba ìràwọ̀ ju wòlíì mi lọ. That some aged people will receive more stars than the prophet. But today mo dúpẹ́ o mo yin Ọlọ́run lógo pé ọ̀rọ̀ tí wọ́n ti sọ nineteen seventy eighty fún àwa akẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ Jésù àtàwọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó wá láti Canada. My friend that came from Canada. Organist wa are ugly. àwa pè ní pé sọ wá gba nǹkan lọ́wọ́ ọlọ́run àbọ̀ fẹ́ máa gbowó. he said you come to receive something from God or you want to collect money. ẹ atajita wa àwa bí léèrè àwa ò ṣe bẹ́ẹ̀ ìjọ tí ń ṣe ẹ lọ wò wọn ò lè ní ọmọ lẹ́yìn lọ́la ìdí ni pé wọn ò ní rẹ́ni tí ó bá wọn gba iṣẹ́ ẹ̀mí wọn á gùn wọn pẹ́pẹ́pẹ́ lẹ́nu arúgbó síntẹ́nì à ń ṣe lọ́jà yìí di di one hundred and twenty years one twenty kí ló ń ṣe lọ́jà yìí. what are you doing in this type of market for one twenty years. bẹ́ẹ̀ yóò rí ìrìkúri. they will see unnecessary things. ẹ̀yin tẹ̀ ń wo whatsapp nísìnyí mọ̀rẹ́ nìkan two hundred and forty nine years mọ̀rẹ́ nìkan bẹ́ẹ̀ ni ọ̀nbẹ̀láyé nìsín o ẹ̀yin tẹ̀ bá ń wo whatsapp tẹ̀ bá ń wo kí ni ẹ̀ ń porúkọ ẹ̀ dáadáa mọ̀rẹ́ nìkan one forty one forty five. one forty five verse two forty. ẹ̀jọ̀ sà ṣé wọ́n gbarú ẹ̀ kó kó sọ gbarú ẹ èmi ò ní dàdàkudà. do you do you want to accept such no. two forty five one forty five. two forty five two one forty five no. àwọn ọmọ ọkùnrin náà méjì ìkànnì obìnrin ni ẹ̀rọ pọkùnrin ni kò sí àwọ̀ mọ́ ṣe lójú ẹ̀ ṣe lọ́mọ gbé ọwọ́ ẹ̀ lékiní kíni tún dúró ṣe. what is she still doing. àbí gbàdúrà fẹ́yìntì bẹ́ẹ̀ bí kẹ́ ẹ lo two hundred ṣe bójú ojú bàbá ojú ìyá yìí ló ti ń pa koto yìí nísìnyí ó di kí káwọn òwe kí wọn ní sọfẹ́ lọ́dọ̀ yá gbà ẹ ó sunkún bọ̀ ni. that if you go to grandma ah she is already a monster. ó ti di monster. she has become a monster. àtàn èrè àbíkí lápẹ̀ mi ẹ ẹ lóo àsìgbàdúrà ni kò sọ pé kẹ́mi rẹ̀ gùn jàǹrà ìwọ̀n tí wọ́n lò láyé olúwa jẹ́ kó pé ọ kó pé mi. The, the prayer is that the little time I will spend on earth, let it profit you and let it profit me. Ṣiṣẹ́. Work. Iṣẹ́ ṣíṣe. doing well. òun ló lè sọ ọ́ dolórí ire. má jẹ́jọ́ ọlọ́run láàrin ọdún márùn mẹ́rin kọ́ ọ má rí nǹkan kan ṣe. bọ́ọ̀ bá ti dàgbà fọ́ọ̀mù ọkọ ìyàwó ìyá ìyá yẹ fọ́ọ̀mù ẹ̀ ẹ̀yin èèyàn tá a dàgbà yìí ẹ a máa pàdé ní dédé tẹ́ ẹ bá rí àwọn mọ̀mọ́ láti Roman Palo títí di àkókò yìí tẹ́ ẹ bá dé ilé agbára ní wẹ̀ẹ̀sẹ̀ láàárọ̀ ẹ máa bá wọn bẹ̀ wọn ò lẹ́ni tẹ́ ń gbàdúrà fún Ọlágúnjú àti iṣẹ́ ìtẹ́. they any other person they are praying for but for Ọlágúnjú and the ministry. ohun tí a sì gbọ́ náà ni wọ́n náà ń gbọ́ yìí. what they hear is what you are also hearing. gbogbo yín ìgbégbèsè tó dáa bí gbogbo yín bá gbègbèsè ẹgbẹ́ kọ̀ọ̀kan tá a dálẹ̀ àwọn tẹ́ ẹ fi bẹ̀ tẹ́ ẹ rí odidi oṣù kóṣù méjì kí ló dé tẹ́ ẹ yọ sọnù kẹ́ ẹ sọ pé ẹ nínú ẹgbẹ́ yín mọ́ kò gbóná kò tutù kí ni Jésù ló ń ṣe wọ́n pọ̀ jáde. the lukewarm you have to spit them out. iṣẹ́ ní àdúrà àti àwẹ̀. that's fasting and prayer. By the grace of God ẹni tí ó bá ní action lọ́dọ̀ mi ní ìsìn mo lè dànù. anybody that does not have action with me now I want to send them out. kígbe mi èmi ìrìn ọjọ́ dájọ́ lẹ́ àjọṣun gbogbo kígbe mi kó sọ pé mo gbaṣẹ́ lọ́wọ́. shout about me complain grumble about me and say I took the job from you. ọlọ́run ló sọ fún mi pé gbogbo àyàn tó bá wá lọ́jọ́ wednesday lọ́jọ́ dá wọn lóhùn ọgbọ́dọ̀ dá wọn lóhùn láti mú wọn kó nu ẹkún wọn ọgbọ́dọ̀ padà torí tiẹ̀ kí wọ́n rí ọ kí wọ́n tó padà nú ẹgbẹ́ awo mọ́ rí wọn bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀tùnú fún wọn sọ gbogbo fún wọn sunday wáàyè fún wọn láàrin ọ̀sẹ̀ gan tó wáàyè fún wọn mo sì à ń wáyè ẹ̀yin tẹ́ ti á gbàgbọ́ bá ní ẹ̀yin èèyàn lọ́la o à ń lo Òṣogbo gbogbo ẹ̀yin tẹ́ mà pé Òṣogbo páàtì tìyín bẹ́ẹ̀ ìsọjí ní lọ kí náà gbọ̀nsẹ̀ tó máa bá ṣe mítìn sọmọ ọwọ́ nìyín ni. God told me that I should have. bẹ́ẹ̀ bá nídìí owó ẹ ti mọ ọ́fíìsì tó wó wà go there a nídìí yẹ báyìí wọ́n á fún yín òun tó bá lè jù wọ́n á pè mí ẹ fún wọn. n kówó lọ́lé n kówó ṣọ́ọ̀ṣì agbára Ọlọ́run nígbà ni lọ́lé. God told me that I should create space for people, that I should answer them on Wednesday and also on Sunday. If I have time other weeks, during the week, I should answer people. But for other people, you know they are going to Oshoko. Do I need to beg you to go? You know that we are going for evangelism and we know that you are going for God's work. If you need money, you know the office for money, go and collect it. And if it is too much for them, they call me and I give you. Iṣẹ́ ṣíṣe. Work. Àwẹ̀ atadua. Fasting and prayer. Hallelujah. Ṣẹ́sùn. gbígbé ìgbé ayé lórí ìran wa living on our vision ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ìran yẹn. You must work with your vision. Mo rí nǹkan báyìí olùwàjọ wá sí ìmúṣẹ. But I'm seeing this and it must come to pass. O sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ rẹ lọ. And you must be doing the work towards it. Ara aṣẹ́ ṣíṣe ni títí dé títí tètè dé sí ṣọ́ọ̀ṣì Ọlọ́run iṣẹ́ ṣíṣe ni. Coming to the church early is a work. Iṣẹ́ ṣíṣe ni kó o rí pé fáànù ìdúró máa rojọ́ pé fáànù ẹ̀ hello ah. pastor kan la gbódú wọn ni bàbá lọ́mọ rẹ̀ kan bá rí lóní bàbá ẹ máa go yẹn wá ẹ máa go yẹn wá. a pastor the so the he saw that a member saw that the church the watch had stopped. kí n bá yín lọ tún ṣe. he said let me go and repair it. olódà ààbọ̀ nǹkan lọ fẹ́ máa gbà àbí bẹ́ẹ̀ kọ́ ah onírara lọ rà mí fún mi kí ni kọ́ lọ ṣe iṣẹ́ ṣíṣe ni. that is work. ibi tá a wà yìí àti ìṣe interlogging káàkiri tó bá dọ̀tí kì í ṣe mímọ́ inú dídọ̀tí náà ló tún jókòó lọ́ọ́ máa gbàdúrà bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣe ilé ta ló ń gbá. where are you sweeping hey, in the house of God. kò sẹ́ni ó belong sí gbogbo ntẹ̀ ń wò yìí. that thing does not belong to anybody. ibi tá a ti ṣe ìwé bíi dé tí gọ́ọ̀mẹ̀ntì bá lóun ó lo bíi fún pápá bàálù lọ́la wọn á lọ bá ń kọ́ mi. if uh, uh, the documentation we have on this place if they government wants to use this place as airport they will build another place for you. iṣẹ́ ṣíṣe o pé kó o máa wo ẹni ẹlòmíì bẹ ó ní àfiyèsí bá mi máa mi ti bẹ ń bẹ nísìn. some people are observant. ogójì ni wá bá mi ti bẹ bẹ nísìn. they see that they are forty. kò rí ẹnìkan bá a bá ti parí tán kí ló ṣe ẹ ló ṣà àyè o. We have not seen you. Ṣé o ṣé o? Hope no problem. Iṣẹ́ ni. It is work. O fẹ́ ká gbùtàn Ọlọ́run ṣe kí ni o? Kò sọ̀rọ̀. They don't want any of God's sheep to be lost a ní mi sẹ́mi àti ẹ̀ ìgbó tiẹ̀ lówó gan so fi hàn mí ní kí o da tọrọ jẹ. God will not let you will not make you a beggar. ẹjọ mi gbogbo ẹ̀yin tẹ́ lówó ń bí kí n máa wá sọ́fíìsì yín ó ti tẹ́. all the people that have money here should be coming to your office I would have been ridiculed tí n bá wá dédìí ọjà mi tí mo fẹ́ tà bí bọ́ ọba fi ilẹ̀ bó o fi ilẹ̀ a máa ṣe mi lọ́ngbọ́n àfún. if I come for my business here and you do not give to me no problem ọlọ́run tó ń fún yóò dá ọ láre. the God that you are giving will bless you. ẹlòmíà ní sẹ́ èmi ni wọ́n di èmi ni èmi ni wọ́n di àwọn tí ọmọ asọ́lù tí màá lọ dúró mbẹ́ tí ní gbọ́rọ̀ dádì ìgbà mélòó lọ fẹ́ gbọ́rọ̀ dádì dà kò ẹ̀sà nígbà tí wínà dìde àwọn kan máa wà ní rádàbàtù ní kí ni orúkọ ẹ̀ ń bì ẹ ní Ṣàngó ni láti bí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ títí dé gbogbo ibi tí gòsìlò ti ń ṣe kínní àwọn ọmọ wọn bíi mẹ́rin márùn-ún wọn á dó ń bẹ̀ kí àwọn èèyàn wọn lè máa kọjá lọ wọn á máa pass mọ́tò tó bá páàkì sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wọn á fọwọ́ gbàgbàgbà wọn ní àwọn kínní kan tí wọ́n wọ̀ wọ́n ń so gbogbo ẹ̀sà wọ́n sì ń ṣe service wọ́n á kà lọ ra késẹ̀ ti bàbá yẹn ni èmi mẹ́ẹ̀nìkan lónìí lónìí yìí o printing press yẹ o tó láti bẹ̀ síbi tá a wà yìí kò sì ní kọ́bọ̀ débẹ̀ tó ń bá a mọ̀ọ́sẹ̀ ṣe ń ta gbẹ́kẹ̀lé ní ẹ̀ àdúrà yẹn gbóná kíní yẹn gbóná ah ah ah grow. Yes, for some people they say they cannot be part of the brigade outside because they want to hear that these words. I know when uh, when winter started, some members will stay at each junction, they will control traffic, and they will just go and buy the cases. But you are saying, ah, that prayer is very hot. I have to be in the prayer. Hello. Hi. Uh, mọ̀ ń sọ wájú yín àtògùn ọ̀run mi fi gbé bàbá yẹn gan ọlọ́run á bá mi dì mú títí dópin àwọn tí wọ́n fọlẹ̀ ń tí ẹ̀ dé stage ẹ̀ mú ni ah, bàbá yà á rí mi pé mo wọ ṣọ́ọ̀ṣì kò tí ẹ̀ ní kí mi kò tí ẹ̀ ní wò àwọn èèyàn ni wọ́n máa direct ẹ jákò ẹ fọ bí o ẹ tètè kíní kan ẹ bá ń pè wá kí n gbàdúrà fún ó ní bàbá bẹ́ẹ̀ gbàdúrà fún mi ẹni tó ní bí yìí tó tù yín lọ tó pè yín tó gbàdúrà why tó fi sọ pé kẹ́nìkan máa appreciate yẹ. why do you need somebody to appreciate you. ẹ rí lẹ́nu ọjọ́ mẹ́ta mo ti rí pé gbogbo yín sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ah wọ́n pity mi ẹ má pity mi mọ́. I used to see people are pity me no don't pity me pray for me. gbàdúrà yẹn àwọn kan ló gbé apá Jésù apá ta ni apá Mose. some are the lifter of Moses hand. kí ogun má bàa borí Israẹli àwọn kan ló gbé gbé apá gbé apá Ọlọ́run níbi gbogbo tó o bá wà. Be a lifter of Moses' hand wherever you are. Ìyẹn ni ó bí ìsọjí àgbáyé. That will give birth to the reviver, end time reviver jíjẹ́ olóòótọ́ iṣẹ́ ni. being faithful is work. àìmọye àwọn olórí káàkiri káàkiri tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ olórí káàkiri káàkiri kọ́mítì tí wọ́n ti ní wàhálà lónìí o. gbogbo wọn mo sì bá sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan. I spoke to all of them one after the other. ẹ má ra ẹ má ra òṣì àtorí burúkú wá fún àwọn ìran yín. don't buy sorrow and problems for your generation. ṣùgbọ́n àwọn kan wọ́n kàn yín mú sí mi. some mocked me. ìwọ máa ìwọ máa kó tiẹ̀ jẹ lórí ọ̀tà. you eat yours on the altar. àwa náà kó tiẹ̀ jẹ ńlẹ̀ àwọn kan fẹ́ sọ dìjà láwọn kọmitì kọ̀ọ̀kan tí mo ní náwó síbẹ̀ wọ́n sọ di ah, ah, wọ́n sọ di ìjà wọ́n fẹ́ ẹ má jà ńbọ́lẹ́ni yẹn kówó yín jẹ dé ẹ ta kàǹtì yín ṣe ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ chọ́ọ̀chì wa chọ́ọ̀chì wa ní ìdìmú wọ́n kówó jẹ ẹni tí ń bẹ ń bẹ wọ́n kówó jẹ wọ́n sì ń tẹ́wù wọn ńgbà ẹni tó débẹ̀ bàbá bàbá kíni ń porúkọ ẹ̀ débẹ̀ ó fẹ́ máa jà ó fẹ́ máa jà sọ fún wa pé ńgbà èmi dé yìí o owó wọ́n la kàǹtì o yóò ní bá a ṣe ń ṣe o bàbá tó nebi tó dábì ilẹ̀ tó ná mo tún gbọ́ pé bí galọ́ fẹ́ kọ́lé sí ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ mọ iye owó tí ń wọlé tí ń jáde ẹ jọ nítorí kì í ṣe fún èmi fún àǹfààní yín ni wọ́n bàjà bàjà bàjà wọ́n so gbogbo síbẹ̀ òfin tí ó fi lélẹ̀ ńbẹ̀ wọ́n tí wọ́n bá sọ̀rọ̀ lónìí pé wọ́n ní mission ẹnìyẹn ló jẹ́ wọn ó ní mission wáyé tá a fi máa gba owó lọ́wọ́ àwọn èèyàn tá a máa kó la tá a máa pín. Why do we collect money from people and we share? Iṣẹ́ ni ìwà mímọ́. It is work. Work holiness. Láti jẹ́ olódodo iṣẹ́ ni olúwa mú mi jẹ́ olódodo. being faithful is work God make me faithful. ẹ̀dá tí ó rò mo sọ fáwọn èèyàn ní ọlọ́sẹ̀ abẹ́sọ̀sẹ̀ ní àbí àkómù ta ni ó rò ẹ̀sà nígbà kan ni wọ́n máa ń pòwe kan kò bá mo mọ́ o òwe kan wọ́n ní a kì í rọ́mọ tuntun á bú ẹkún èmi ti rí dáadáa bí n ti ẹ̀rí bí gbogbo mo ti rí ya bàbá àbẹ́ta tí wọ́n ti sọ pé ìyàwó ẹ̀ bí bẹ́ta ó sá lọ nú lọ́lọ́ ṣe ó kó gbogbo ẹrù ẹ̀ ó sá The, some people used to say that when you see children, you are happy. I've seen somebody that had triplets and he ran away. Ó ti dàsípa òwe ní ìgbẹ̀yìn ayé yìí pé àìrọ́mọ tuntun á bú ẹkún. That you don't see children and shed tears. Àwọn kan tí a bá gbọ́ pé ìyàwó wọn lóyún pẹ́ wọn ní lọ stop bá ṣe lọ ṣẹlẹ̀ nù lẹ́yìn. Some people will say if you uh, they, when they hear their wife got pregnant they will complain. Tíyẹn bá wá yàrí pé no n ṣe ò pa mí tó bi tó tún á kó tó délé kí ni ó ṣe. before he get home. ẹ o ti sá kú o. sókú ẹkún ni sọ́rẹ́rìn báwọn. is that laughter. yóò. no a ní gọ́ọ̀mẹ̀ntì ní ọ̀bọ̀ tọ̀. say it's government that take say your life down for you. ṣé gọ́ọ̀mẹ̀ntì ló fún ìyàwó ẹ̀ lóyún. is it government that impregnated the wife. ṣùgbọ́n nǹkan kan bẹ. but there is something. ẹ sà láti odò inú rẹ lẹ́rìn ó ti wá But there are some things that will be joy from inside you. Tọ́ ọ̀bà múra dáadáa ó lè sọ bó ṣe gbé èèyàn sókè sí náà ló ṣe sọ èèyàn mọ́lẹ̀. Kí ni nǹkan? If you are not careful. Sọ pé owó. It can lift you up and drop you with money. rí owó yóò sì bu ẹ̀rín báyìí. Some people will see money and will laugh. Kò sẹ́ni tí rówó tí èbu ẹ̀rín. There is nobody that has money that does not laugh. Ṣùgbọ́n gbọ́ iṣẹ́ ṣíṣe. Work. Ẹni tó ní owó tó lo gbogbo. He that owns money and owns everything. Iṣẹ́ ṣíṣe ni Bíbélì kíkà. Reading the Bible is war. Ẹ̀yin wo lẹ ti ka novel rí dáadáa tẹ́ ń ka novel. Ẹ̀yin ẹgbẹ́ novel bẹ́ẹ̀ ṣe parí ìyẹn ni èmi ẹ̀yin ó tún sọ pé kẹ́ ẹ gbé mi kẹ́ ẹ tún wò mí abẹ́ẹ̀kọ́ kẹ́ ẹ tún gbé mi kẹ́ ẹ tún kà ẹ̀yin ẹ ṣí Bíbélì. You open the Bible. Oorun lẹ́lòmíì fi ṣe oorun oorun. Ah, the Bible is always a sleeping tablet yóò sì sùn lọ bámú. by the time you are reading the first paper. èṣù ni o. to sleep off is the devil. sọ fẹ́ni tí mẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo èṣù ni o. that is a problem of the devil. ijó lọ kawó tó ọlọ́rí ọ wáì tó fi ka bíbélì tọ́ rí ọ. when have you counted money and you say you are tired but you read the bible. torí kò lè dàgbà nú ẹ̀mí. for you to grow in the spirit. kò lè mọ rule and regulation ọlọ́run rẹ. so that you can know the rules and regulation of God. kò lè mọ do and don so that you know the do's and the don'ts àwọn ohun tọ́lọ́run fẹ́ àti ohun tí kò fẹ́. bíbélì ti ń bẹ nílé ẹlòmíì láàrin wa yìí. the bible is on people's house. kọkọdà. has concordance. she has king james version. has niv. has niv. He has a uh, message. Ẹ sì wò. He has amplified. Inú rẹ̀ máa tuntun ní fo. Open it and you see that everything is still very new. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dé ìjókòó rẹ̀ níbi tí jókòó sí táwọn ọmọ ìjókòó sí kí lẹ́ẹ̀ bá newspaper. you see a lot of a heap of newspaper. ọwọ ẹ wá sọ fún mi kí ni good news ti ń bẹnu paper yẹn máa bá. what is the good news in your news in your dailies. mi pé ọmọ gbọ́ ṣùgbọ́n ó iṣẹ́ ṣíṣe ni ó dira rẹ lámúre tira rẹ sí ni tó bá ti mọ́ ọ la ò ní lè mọ́ ṣe é. you will not but do it nígbà tí ó bá wúlò fún ọ ẹ̀rín ló fàyè rẹ ni pé ah mo mà dúpẹ́ o mo gbọ́ ẹ̀kọ́ yìí mo sì mú lò ayé mi sì ṣe kí ni o ó sì dáa. when it's going to be useful for you you will say that I'm happy that I I read the Bible. ní àdúgbò tó ń gbé. in your environment. o lè ṣiṣẹ́ mbẹ̀. you can work there. gbàngbé gbàngbé kí ni aago. ẹ káàárọ̀ ládùúgbò good morning in this environment by six. sí mẹ́fà àbọ̀ ẹ gba Ọlọ́run accept God. a fi ẹsẹ̀ yín múlẹ̀. you shall be established. ẹ Jésù gbọ́ accept Jesus. O dé tán o. he is coming. o lè ṣe láàrin ọdún kan tí wọ́n èèmọ̀ pé ya aládùúgbò ló tún lọ́hùn. bàbá aládùúgbò ló they will know you in your environment. ọjọ́ ìbànújẹ́ bá bẹ́ni yẹn wà wọ́ wá ṣọ́ọ̀ṣì ẹ̀ sẹ́yìn ẹ̀ máa wà má lónìí ntọ́ ọgbọ́n náà ni pé àwọn kan tó lọ wọ́n gé orí wọn bí wọ́n bá gérí rẹ tí wọ́n gérí mi wọ́n lè bá wa nù lé. Your fears is that they are beheading people. They can come into your house to behead you. Bólúwọ̀ bá pa ìlú náà mọ́, olúwa ń ṣe lásán ni. If God does not watch the house, the keepers work in vain. Ìjọ́ ló dìde tó fi àǹfààní, ọlọ́ọ̀mọ Bíbélì, ìjọ́ ló fi àǹfààní tó o nínú ìjọ ọlọ́run tó o fi tó àwọn èèyàn ìpọ́njú ẹkún ni mo sun déjọ agbára ọlọ́run nígbà ni ẹ̀rí ntọ́lọ́run sọ mí dà ẹ bá ń dúpẹ́ jọ́ mélòó ló sọ fún ènìyàn jésù mà ní kọ̀mọ̀sẹ́ lòmíì jésù mà ní. how many times have you told people that it is Jesus and nothing else. àti wàá rajà lọ́dọ̀ rẹ jò lọ iṣẹ́ ṣíṣe tọ́lọ́ ń béèrè lọ́wọ́ ẹ. the people that are coming to buy from you how many times have you told them that it is Jesus. lẹ́yìn rẹ̀ àwàdàkáwàdà dìrẹ́lù tó rèlù náà ni pé ah sórílẹ̀-èdè nàìjíríà má lè jẹ ni. The next story you begin to talk about is the management of Nigeria. I am no longer going to manage. Ẹnì kan ti ẹ̀gbẹ́nu lọ́rùn orílẹ̀-èdè pé wò fi torílẹ̀-èdè lẹ̀ Jésù ní kó gbà. Accept Jesus. Má retí ìgbà tí ó dáa. Don't expect when it will well. Má retí ìgbà tí ò ní dáa. Kí tiẹ̀ ti dáa láàrin aginjù ni bàbá mi bàbá tó bí mi lọ́mọ ló ti bọ́ ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bíbélì wípé bàtà wọn jẹ aṣọ wọn ò gbó ya wọlọ́run rí ru ọlọ jésù mo ní ọ wárí wá ṣọ́ọ̀ṣì gidi ládùúgbò rẹ ọ̀tàn ọwàásù àbọ̀ ọwàásù. have you not preached. ìwọ náà ọmọ bá ṣàròyé ni ah, a ti dédé ọjà ìpẹ́ áńgẹ́lì tuntun ń bọ̀ ọ̀tajà ní ọba lọ. the angel that is trading with you will go again. iṣẹ́ ṣíṣe. work. kí ni mo pè é iṣẹ́ ṣíṣe ó ní wàásù ọ̀rọ̀ náà. say preach the word. nígbà tó ṣe kí ni. in season and out of season àìsàn máa jìnnà sí ọ. sickness will be far from you. bàbá ń lò ní àìsàn. It is that father that owns sickness. Bàbá yẹn ló lórí burúkú. He has him love. Bàbá yẹn ló ní wàhálà. He also has problems. Àbí ta ló dá èṣù? Who created the devil? Ọwọ́ ta ni gbogbo nǹkan yìí wà? Ta ló gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́? Who gave the work to him? Fún àwọn ọmọ aláìgbọràn ló gbé lọ fún. For the disobedient. Kò gbé lọ fún èmi o, mi ò mọ ti yé. He did not hand over to me, he did not give him to because of me. Ó lágbára ó lágbára láti pa iṣẹ́ ìṣúrú. He has the power to destroy the works of the devil. Ṣùgbọ́n kò ní parun torí àwọn ọmọ aláìgbọràn. But he will not destroy because of the disobedient. Ṣé n sọ kíní kan fún yín? Ṣé ẹ gbà mí gbọ́ abẹ́ẹ̀ ní gbà mí gbọ́? Ẹ pàtẹ́wọ́ bẹ́ẹ̀ bá sùn. Put your hands together if you are not ẹ pa dáadáa amen iṣẹ́ sí kí wọ́n pè é iṣẹ́ ṣíṣe ṣé gbà mí gbọ́ èṣù ọmọ ní kú mọ́ láéláé. the devil is not going to die. èṣù ò ní kú mọ́ láéláé. the devil will not die. èṣù kí n bọ ní òní ṣe. the devil will not die. ẹ̀ ń bínú sí mi ẹni rọmọ ń pa òun àtọlọ́hún ọjọ́ pín ayé sí méjì ni. It will share the world into two. Nítorí ẹ̀bí mi nínú di pé wọ́n lọ́gbọ̀n kan ni ó wà láàrin èmi àti wọn. He said there will be only a partition between us. Bọ́mọ èèyàn bá rápáláwọ̀ ọbẹ̀ tó èṣù lọ, ó máa rí. That if your son goes to the devil, you will see him. Báyé èèyàn bá bá èṣù lọ, ó máa rí. If the wife goes with the devil, you see Ah, Olúwa, ìkankan nù ìdílé mi bó o ṣe bó ṣe ran noah lọ́wọ́ as you help mi àtàwọn ìdílé mi me and my family that will make heaven. wọ́n pín ayé sí méjì ni. the one will be in two. ìyàtọ̀ tí ó wà lọ́dọ̀ tiẹ̀ ni pé oró wọn máa jẹ. the difference is that they will be in pain. lọ́dọ̀ bàbá rẹ bíbélì sọ pé kò ní sí ìmọ́lẹ̀ mọ́ ohun jẹ́ ìmọ́lẹ̀ bẹ̀ ọlọ́run that Christ will be the light. Ebi There is no hunger. Ìbànújẹ́ ò ní sí mọ́. There will not. there will be no Ẹkún ò ní sí mọ́. Torí Bíbélì sọ pé àánú gbogbo omijé gbogbo nù. All all tears will be wiped away. Ẹ ṣiṣẹ́ fọlọ́run o. Work for God. Lópin ohun gbogbo tó fi ṣiṣẹ́ fọlọ́run ni pé ayé ò nítumọ̀ o. The world is meaningless. Kí n láyé ò ṣe. The world is meaningless. Kò nítumọ̀ o. Lé tí o bá ṣe kí ni máa sìn. pursue it. bíbélì gbé fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí. the bible says give us our daily bread today. ìdí tí òfin nítumọ̀ rèé o. this is one of the reasons why it's meaningless. hello. hi sir. ẹ hello. hi sir. ṣé ẹ gbàgbọ́ pé ibi tá a wà yìí ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pàwọ́ akọ́la ní láti seventy ẹ̀ náwó sókè. if you believe that this place was not for us in the seventies. ẹ lè ná tẹ́ ẹ gbàgbọ́ pàwọ́ kọ́ la ní bíi seventy seventy one seventy two ẹ̀nàwọ́ sókè àwa kọ́ la ní bíi eighty ẹ̀nàwọ́ sókè ninety ẹ̀yin tẹ́ gbàgbọ́ pàwọ́ kọ́ la ní ẹ̀ dáhùn late ninety nine. It was end of 1999 that we bought this place. Abẹ́ẹ̀kọ́, ilé tó ọkọ tó o sí tó o jójójó The house you built and you dance and dance. Tẹ eléyìí máa ń létí ṣiṣẹ́ kó o ní ilẹ̀ kó o ní kó o ní ilẹ̀ ní ìlú rẹ kó o kọ́ ṣọ́ọ̀ṣì lé lórí kó o sì máa tẹ̀lé olùdásílẹ̀ lọ́wọ́ bàbá àwọn olùgbà Jésù mọ̀ fún o ibẹ̀ ni ẹ sinmi sí bẹ́ẹ̀ ni mo bá kọ́kọ́ kọjá lọ ẹ bá ń sọ fún jọ ibẹ̀ wọn ó sinmi sí. Please they so, bury me there in that in that church that you have built in your village. àlera you see how big houses like this. àìmọye àwọn ọmọ wọn a lot of their children. ó dùn pé bàbá Ọládipúpọ̀ wá ní area nígbà mọ̀ wálé kiri ìjọ yẹn mo ti nípinnu èmi sì ń sọ fẹ́yìn ìjọ mo lè gùn lẹ́mìí mo lè gùn lẹ́mìí mo sì lè gùn lẹ́mìí. I can live long and live long. ẹ má sin mi sí kásíláàtì o. don't bury me in kásíláàtì o. wọ́n nílé wa nílùú eh, kíni kíni ń porúkọ ẹ̀ ní abọ́ ọlọ́sẹ̀ anílé ẹbí má sin mi bẹ́ẹ̀ o. don't bury me in the family house in Ọlọ́sẹ̀. torí èmi ọjọ́ máa lè ní òjẹ́ ń ta o. I am not a bastard that's why I have not sold it o. bí mo ti kí n dibẹ̀ mú tó ọmọ àlè ń bọ̀ wá tà if no matter how I hold the place a bastard will sell the place. kò sí kọ́ máa lè má wà ní òdìlé nígbà tí twenty one thousand years ọba ìkọjá ọmọ àlè kan ó dìde. but after one thousand years there will have been one bastard in the family. hello ẹ̀yin tí bàbá yín kọ́lé sẹ́kọ̀ọ́ níbí yẹn náwó. If you know your father built a house in Lagos, raise your hand. So wà ń bẹ́ di sin ṣé wọn èkú ẹ̀yin tí bàbá yín ní wọ́n ti lọ ṣé lẹ́yìn ẹ̀ wà ń bẹ́ di sin bàbá wọn ẹ ti ta ẹ ì ta ọmọ àlè ibè ìdílé ni. If you have not sold the house, the bastard of the family has not risen. ẹ̀yin ẹ ma, ṣe ṣe ẹ̀yin wo lẹ máa ń jáde díẹ̀díẹ̀. How many of you, do go out? Tí ẹ bá ń lọ ní hello. Hi sir. Tí ẹ bá ń lọ níbí yìí ẹ máa gbẹ ńgbà ọmọ àlè bá ti dìde sí lẹ́ẹ̀kàrí tí ẹni tí yé rẹ̀ sí nínú ìran wọn á ní the house this house is not It's for not sale. For sale. You see wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ́ lórí ẹ̀. Wọ́n for sale ní ẹnu. That means they are already planning to sell it. Tí wọ́n bá ti kọ́ if they write that. máa lè kán ti jà nínú owó tí a pinnu. there is a bastard that is fighting. èmi kọ́lé fún lélẹ́yìn. no no. ẹ ta kó kálukú fi ṣe tiẹ̀. send let everybody have do something. kí lorúkọ eh, street ti mẹ́lẹ́yìn wa yìí. this street behind us. ẹ ẹyin ẹrin bẹ ẹrin ẹwà àwọn alẹ akọ ìṣe. walk from daramola the beginning to the end. this house is not for sale. you see this house is not they are already planning to sell. kí là ń jó àwọn bàbá ikọ̀ wọn bú sẹ́rìn wọ́n dunnú wọ́n náà kọ fún ọmọ wọn ẹni wo bọ́ọ̀ bá ti bímọ márùn-ún if you have five you built five generations you give birth to five generations. tọ́ọ̀ bá bí méjì generation mélòó ló bí. if you give birth to two two generations. tọ́ọ̀ bá bí ẹyọ kan ló lè gùn kò sì lè gùn títọ́ máa yẹn bá jẹ́ni tó mọ ti ń ṣe. if you have one except the child knows what he is doing. adébìkan gbà tí mo fẹ́ ra lé. We got somewhere where we wanted to buy land. Ó wù mí. I liked that house. Number one bí tẹ́ ẹ lè gbàlejò sí wọ́n kọ́kọ́ sí ẹ̀yìn. Láti street kan jáde sí street kejì wọ́n rà. They built from one side to the other. Ṣiṣẹ́ fọlọ́run wá ṣẹ́ṣe. Work for God. Kò sí èrè nínú ayé rárá. There is no reward in this world. Ẹ farabalẹ̀ o. Bàbá mi ẹ béèrè lọ́wọ́ bàbá swimming pool ń bẹ mẹ́tẹ́ bá ti wẹ̀ tán. There is swimming pool. Wọ́n ṣe bìkan tí wọ́n ti ń ṣe suya níbẹ̀. there is a suya spot. òkè tẹ́ ẹ ti lè gbàlejò tí ò ní wọn ò ní dénú lé yín tó ẹni yẹn á wọlé yọ park yọ wà báyìí lókè tára bá sì ní yọ bọ̀nú swimming pool grade by grade ni labá wo kiri labá déwájú ilé gan tá a fẹ́ rà. we go to the front of the ah, house. èló wọn fẹ́ ta lẹ́yìn six million gbà náà mo ní bọ́ bá ti wù kórìí máa ké pọ̀ lọ́hùn mo fẹ́ rà. I said I will call on God and tẹ́rí gba déwájú ilé òkú màmá àgbàlá kọ́kọ́ rí òkú ọkọ ẹ̀ tẹ̀lé uh, òkú ẹ̀kẹta dé tẹ̀lé òkú ẹ̀kẹrin tẹ̀lé ẹni ó mú àwa bẹ̀. the person that took us there. wọ́n ń bèrè kélele wọ́n ní màmá ìyáálé bàbá yẹn ni bàbá nìyẹn sa ìyàwó màmá yẹn ni eléyìí kọ́ wọ́n ní ọmọ wọn àgbà ni. that's her first child wọ́n yà sọ pé ẹ bá lè ná wọn á gba four point five o ṣùgbọ́n six million wọ́n dá sí ibẹ̀ mo ti change pé mo fẹ́ sọ pé mo ra lé mọ́ mo ti ẹ̀kọ́ lé kankan láyé mọ́ ṣe ẹ fẹ́ gbọ́ mo ní kó láti àsòkò àwọn ni wọ́n flush yẹ nísì olóyè olóyè kí wọ́n flush yẹ gan kò yẹ ká ẹ rí rárá. that they should have even done it before you come. mo wá fi náà tẹra mi pé ha. I now use it on myself that ah. Ọjọ́ kan yóò kàn mí. One day it will get to me. Sáwọn ọmọ yìí ní ta lórí ẹ̀. I hope my children will not sell their house. Torí ó lè ṣeé ṣe kẹ́ni tọ́ra bẹ̀ máa gúnyán lé lórí. Kọ́ máa sọ pé ibẹ̀ ni kẹ́ ti máa gúnyán. The person can say this is the place you should <laughs> bow. Mú ayé kékeré wáyè láti sìn Ọlọ́run. In this small world. Ṣiṣẹ́ fún kí ìnira má bàa bọ́ ń bí. so that you know we torí ìdùnnú rẹ ọ máa pọ̀ ìyanu á máa tẹ̀lé. miracles will follow. má wo nǹkan kan má gbé nǹkan láyà ń bí. don't put anything on your mind here. ah mo mà láìkí yorùbá ó ní ta ni ta lẹni náà ti e, e, ti ilé bàbá rẹ̀ ò ní di ìgboro. who will the house of his father not go desolate. ṣiṣẹ́ o. Wow. Àǹfààní ńlá fún ọ. It is an opportunity for you. Láti mọ Ọlọ́run. To know God. Àǹfà gbogbo ń tọ́ bá rí pé àǹfààní tí iṣẹ́ ẹ̀yìn rere táwọn èrò ọ̀run àpáàdì ó fi padà wálé. Everything that you see as an opportunity that will bring the unbelievers into Christ do it earnestly. Ìwé oníwàásù wípé. The proverb says. Ṣé èyí tó ṣe ní tọwọ́ rẹ bá bà ní ṣíṣe? Do that with your hand finds. Ṣé ní kankan kò sí ète tàbí àbá ní sàárè tó ń rè yóò dáa fún wa o ẹ kú sinmi ọjọ́ òní ìsinmi ayérayé ò bọ́mọ lọ́wọ́. we will not lose the eternal rest. tọ́ ọ bá ti ń fẹ́ tọ́ ọ bá ti ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ láyé. if you want peace in life. ọ̀fẹ́ máa rọ́lọ́n lójú iṣẹ́. you want to see God in action. ọ̀fẹ́ mọ ìrora ayé yán yán. you don't want to know the sorrows of this world. ìwé róòmù orí kejìlá yẹn wípé. Romans chapter twelve. ṣiṣẹ́ yẹn. orí lẹ́sẹ̀ ìkíní àti kejì yẹn ló parí ṣiṣẹ́ bó ṣe pépé ayé wà mímọ́. and live a holy life. Rome twelve nítorí náà mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀yìn ara. kí ẹ kí o fi ara yín fún ọlọ́run. ẹ fi ara yín fún ọlọ́run. ní ẹbu àyè mímọ́. ní ẹbu àyè mímọ́. ìtẹ́wọ́gbà. ìtẹ́wọ́gbà. èyí ni iṣẹ́ ìsìn tí ó tọ̀nà. ẹ pàtẹ́wọ́ ńlá fọlọ́run. put your hands together for God. iṣẹ́ ni yíya ẹrẹ ni sọ́tọ̀ pé no kì í ṣe bọ́dì ni mo fi ṣe ṣe ṣe mọ́. that this is this my body is not meant for buildiness. báyé bá ń fà mí pẹ̀lú ògo rẹ̀ ọmọ ọlọ́run ni mí. the world pulls me with its glory but I am a child of God. máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí etí ẹ̀ ti ń gbọ́ ilé ìtò. begin to thank God because of your ears have heard this. má rora rẹ jù bọ́lọ̀ ń sọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe iṣẹ́ ṣíṣe iṣẹ́ ṣíṣe gbogbo tí ìyìn rere fi lè sáré. everything that will make the gospel gbogbo ọgbọ́n tó o ní. accelerate all the money you have. máa gbàdúrà má jẹ́ useless njọ́sí. don't let me be useless. níwájú rẹ má jẹ́ useless. gbogbo tí rẹ fi lè sá eré lò ó nínú ayé rẹ. everything that can speed up the gospel. lò ó nínú ìrìn àjò rẹ. use it in the journey of your life. lò ó nínú ọ̀nà rẹ. use it in your way. gbogbo tó o bá ní tí ọlọ́run inú ọlọ́run fi lè máa dùn sí ọ máa ṣe. everything that will make God happy with you do it. bíbélì wa ní kì í ṣe gbà nìkan onígbà tí ó wọ̀ pàápàá. even when it is inconveniencing. má jẹ́ kí iṣẹ́ ọlọ́run bọ̀ sọnù mọ́ ọ lọ́wọ́. do not stop the work of God. ìlérí gbogbo tó o máa ṣẹ mọ́ ọ lá tó kú òǹbí ọmọ ọmọ ó tún gbé e. máa dúpẹ́ pé ò ń gbọ́ eléyìí. thank God that you help me. kò ní àdúrà méjì sí mẹ́ta ọ gbogbo ohun tó o bá rí pé ó wúlò fún ọlọ́run ṣe kankan ṣe kankan bẹ́ẹ̀ bá ra mọ́tò bówó bá wà lọ́wọ́ rẹ tẹ́ ní mọ́tò tíwọ nìkan bá lè dá ṣe dá ṣe ò ṣe fún yàn if you can buy car tọ́ba yẹ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ máa ní mọ́tò lórí òkè yìí bí wọ́n lọ bá lówó jù máa ṣe maintenance mọ́tò yẹn. you can also maintain the car. máa rí pé o ṣe. make sure you are doing. má wò ó ràn án inú ọlọ́run ò lè dùn kó o máa lówó kó o máa fi pamọ́ máa rìnrìn àjò yẹn pẹ̀lú ọlọ́run ó rí i pé ọlọ́run yóò máa gbé ọ̀gá. you see that God will bless you. jésù olúwa wa wàá gbàdúrà ẹyọ kan yìí kó o porúkọ jésù tó. render this prayer and call the name of Jesus loud. a kì í gbà pẹ̀lú ìtara jẹ́ nífẹ̀ẹ́ ẹ̀jọ̀ gbogbo lọ láyé. let me love you more than everything. hello. tá a bá nífẹ̀ẹ́ ọlọ́run tí ìṣòro bá dé àmú bàbá mi kan máa ń sọ̀rọ̀ tí máa ní bàbá yìí tí a jẹ́ tẹ́lẹ̀ èdè á ọlọ́mọ mi mo rí pọ́ fẹ́ máa sunkún. lórí sẹ́mi lọ fẹ́ máa sunkún ayé la o. we are in the world. <laughs> n ti bá rí bí ọjọ́ mi lójú. whatever I see here is ọ̀run ni kó gbàdúrà fún mi kó má bọ̀ lọ́wọ́ mi. ayé la wa anything can happen. ohunkóhun ló lè ṣẹlẹ̀ nínú ayé yìí. o lè ṣe dáadáa kọ́lọ́n sọ pé wọn kà á sí mọ́ máa bọ̀ lé. you can do good things and God says no come home ó sì lè jẹ́ ó lé koko ńgbà míì. sometimes it will be so tough. àwọn ọmọ israẹli náà kígbe pé oúnjẹ fútẹ́fútẹ́ kọ̀tán ó tú wá. they are tired of that soft food. iṣẹ́ ṣíṣe. work for God. ẹ kígbe tò. shout. ẹ má wo ẹnikẹ́ni jẹ́ ń fẹ́ gbogbo lọ. make me love you more than every other person. kọ́kọ́ gbàdúrà kíyàwó náà gbàdúrà bẹ́ẹ̀. let the husband pray and the wife also pray. ẹ dákun tẹ ẹ sà olóni wá. is a is the owner of our life. ìwọ̀n fẹ́ dà kígbe tá à ń jẹra wa amálẹ̀ ó lè ṣe lọ́jọ́ kan ṣoṣo. everything that we have prayed we have asked for. ṣùgbọ́n pé half fẹ́ òun lọ́wọ́ àlọ́kàn rẹ. bọ́wọ́ rẹ bá ti owó ń tọ́ dẹ̀wọ́ ò ní dá. what you will do will be too hard. lọ́wọ́ ó ti mọ̀ pé ọ̀fẹ́ sì règò pé wẹ́ èmi ò sí nǹkan kan níjọ agbára ọlọ́run nígbà níṣẹ́ lọ́lọ́run bùkún mi ọlọ́run ti mọ̀ pé ló fi jẹ́ ọmọ hangi hangi. that's why God is hanging your life. ẹ kígbe mo fẹ́ wu ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run láàrin wa I want to see the person ẹ jẹ́ àpè ìfẹ́ rẹ̀ sí alọ́kàn. let him plant his love in our heart. ẹ rẹ nìkan tó fẹ́ tẹ̀lé Jésù. see the person that wanted to follow Jesus. wèrè ara gádàrà ń gbọ́ Sátán Jésù mo fẹ́ máa tẹ̀lé. he said Jesus I want to follow you. ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ọmọ èèyàn oníbùgbé máa lọ lọ farahàn àwọn àlùfáà rárá mi nídìí rẹ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nídìí ẹ ló fi wá síbi ìsọwọ́ báyìí. you know God needs you that's why you ah, came here. olúwa jẹ́ n fẹ́ ọ. God make me love you. jẹ́ n láìkì ẹ dé gbogbo ọkàn mi pátápátá gbà á. love you with all. my heart. ọyẹ sọdá dùá. olúwa jẹ́ kí n fi ọ tilétilé mi tàwọn àbúrò tàwọn àbúrò mi jẹ́ wọ́n fẹ́ràn rẹ jẹ́ n lè fi ọ jẹ́ n lè fi ọ ní gbogbo ọkàn mi àtayé mi àtayé ọmọ mi àtayé àwọn aya mi jẹ́ ká lè fi ọ ìjọ ọlọ́run jẹ́ á lè fi ọ jẹ́ ká lè fi ọ jésù kristi olúwa wa ẹ̀ẹ̀mẹta lágbàdúrà yẹn ń sì gbàdúrà lé. we will pray that say that prayer three times ọmọ mi ẹni tó o bá fẹ́ràn kí ni o lè gbà fún kí ni o lè gbà lọ́wọ́ rẹ̀ tó o bá fẹ́ràn èèyàn bọ́kọ àtìyàwó bá fẹ́ràn ara wọn. if husband and wife love themselves. ọkọ a máa ṣàdédé gbọ́ ìyàwó lójú àníyà. the husband can easily slap the wife. kò sì ní dùn. she will not feel the pain. ẹ rí i pé tẹ́ni tó fẹ́ràn yín bàbá ńgbà mọ́mì tó ń fẹ́ mọ́mì ọgbà etí rẹ kò dùn ọ́ tó bá jẹ́ lásán lọ́gbà á ta ọ́ dénú ṣùgbọ́n ìfẹ́ tó o kò. but the love you have for her did not allow to do the pain. o rí pé bàbá kú ọ lẹ́sẹ̀ kò ní dùn you now see that if that your girlfriend hits you now it will pain you. bẹ́ni tó o bá tẹ bàtẹ mọ́lẹ̀. if somebody steps on your shoe. o gbò bí ajá ni. you will back like a dog. ẹ kígbe. shout. mo mi fẹ́ràn ẹ̀jẹ̀ ni gbogbo lọ make me love you more than every other person. ọba fẹ́ràn ọlọ́run kò sí tó ò ní lè ṣe ń jọ ọlọ́run. if you love God there is nothing you won't be able to do in the church of God. o ní wo sí olúwa níran. you will not just go by the work of God. iṣẹ́ ìjèrè ọkàn á jẹ you will be concerned with evangelism. wọ́n máa sọ tí ọ̀dà alápòmù lọ́sẹ̀ tó lọ yìí lọ́sẹ̀. I said something that is not good in apomu. mo ní kan ni mi lè fi fẹ́ràn ẹ láyé bí mo ṣe wà yìí. I said I cannot like you because of something. tọ́ọ̀bà ní Jésù mi lè fẹ́ràn rẹ. if you don't have Jesus I will not like you. bí n bá ń bọ ọrìn wò fi tinútinú bọ ọrìn everything. if I work with you I'm not working all wholeheartedly with you. ṣùgbọ́n tó o bá fẹ́ràn Jésù tó bá. but if you love Christ. má po má gbèmí ń jà tí n bá ń bá yàn já o èmi ì bá yàn já kí n kọ́. I don't I don't fight people and reject them. If I if you see me waiting for against somebody I want to receive what he has. I want to remove that bad thing in his hand. change If it changes. Ọ̀tá adádìrè. This that is enemy. Àánú I pity you. You can see me rubbing him. He has thrown away what I want him to do away. Lọ́kàn máa ń bèrè ọkàn fẹsẹ̀ jánu tán ni you just grab ọlọ́run kì í fi gbogbo ara kọ̀ọ̀yàn lẹ̀. God does not reject absolutely. ó bá yí padà sí mi. he said when you turn back to me. ìgbà ọ̀tun yóò ṣe kí ni. a new time will come. ọlọ́nu bẹ́ẹ̀ sì nìránṣẹ́ náà gbọ́dọ̀ rí. that's how the minister should also be. tẹ́ẹ̀ bá àjọ pé lọ kú kì í ṣe ìránṣẹ́ ọlọ́run. any minister of God that tells the minister, to one guy. tẹ́ẹ̀ bá ti rọ́mọ àjọ tí ń wò ìránṣẹ́ ọlọ́run bí ẹni pé kó kú. ó ní Jésù rárá. Anybody that sees the minister of God like that in the name of shout. Gbé ìfẹ́ rẹ sí mi nínú ọyọ àdúrà. Ìfẹ́ ọ sí Kristi kí n fẹ́. gbà lóore kún mi. ṣàdúrà kí n pé ẹ lówó ni ẹ gbàtẹ tígèlè ọmọ sábọ. if it is blessing prayer now you see how you pray that your head get will fall. tẹ́ ẹ bá ti fẹ́ràn rẹ̀. if you love him. ó ní bí èmi bá fẹ́ràn yín tẹ́yìn náà fẹ́ràn mi. if you love me and you my love ẹ béèrè kí ni. you ask anything. mélòó. gbogbo anything. pé ọkàn wàá jágbà lọ́wọ́ ọlọ́run bí ni. God sees that you just want to come and snatch from him. ọlọ́run mọ̀ pé ọmọ pé olè àtọlọ́sà ni ọ́. God knows you as a thief and a robber. o ò ṣetán àti sin òun. you are not ready to serve him. Ah ẹsà kọjá pé mo fẹ́ tí mo fẹ́ jẹ ni mo ń wá mi ò rí nǹkan kan tó ẹsà mistake mà ní kéèyàn mà mọ bè kí n sọ fọ èmi mà sọ fọlọ ní olúwa ràn mí lọ́wọ́ gba gbogbo ohun tí mo ní lò fógo rẹ ẹ̀sà ló fi rọ̀ mí lọ ọ̀rọ̀ lọ́rùn. everything and use it for your glory. Ah, tí ẹ bá ẹ wo gbogbo yín lẹ́ẹ̀ lọ́ọ́ bá mi sí ẹ lọ́ọ́ bá mi sí Òṣogbo nínú oṣù kẹrin lágbára Ọlọ́run. all of you will go and dedicate the Òṣogbo ah, church in April. iṣẹ́ ti lọ ń bẹ̀ jágbájágbá. the work is going on there. iṣẹ́ ti lọ ń bẹ̀ jágbájágbá ṣé mo ń retí owó ń bẹ̀ ni mo sá mọ̀ pé àwọn olùjọsìn bẹ̀. am I expecting. rí àwọn èèyàn tí ó lọ we know that we will find people that will go to heaven there. ẹ má jò sún ẹ má jò ẹ má jò jẹ́ ìyàlẹ́nu fún yín tí n bá dọ́run tẹ́ wá bá aṣọ góòlù reward gold. don't be surprised when i get to heaven that i have gold crown gold everything. torí ẹ lè gbà mí gbọ́. because you may not believe me. pé mi gbọ́ lọ́n but i believe God àdúrà kẹta rèé. this is the third prayer point. ẹ̀yin wo lẹ mọ̀ pé òun ló lè gbogbo nù gbogbo. if you believe that he can do all things. amen. amen. ẹ jọ sá ta ló ṣe lè sá fún ikú. who can run from death. ṣé ẹ ti rẹ ni tí ń lọ tọkọsẹ̀ tó kú. Have you not seen anybody that stumbled and died? Ohun tó dáa jù láyé ni kéèyàn máa jẹun lọ́wọ́ abẹ́ẹ̀kọ́. The best thing is that you are. Ṣé ẹ̀ tí rẹ ni ti ń jẹun tó kú? Have you not seen somebody that. Kí ló ṣe yín? that is eating and dying. kíyàwó ẹ̀ tó lọ bomi kó tó dé. before the wife takes water it's gone. ṣé àmọ̀ pàṣẹ ìgbàdúrà ni pé olúwa má jẹ́ kúkú omi. the the rock there don't let me die of death of water of fire. àṣìgbàdúrà ni olúwa má jẹ́ kí olè pa mí. do not allow things to kill me. má jẹ́ ń tọ́jú oorun dójú ikú. don't let me die from olúwa. my sin. olúwa má jẹ má jẹ nkọsẹ̀ kú. nǹkan kan ni ó lù pa. something will kill you. alààyè ọ̀mọ̀gbà tó wá sáyé ẹ̀dá alààyè onímọ̀gbà tí ó lọ. no man knows when he came and no one knows when he will go shout. mo fẹ́ rí ọgbẹ̀yìn ayé mi. I want to see you at the last. jẹ́ nífẹ̀ẹ́ rẹ. at the end of time let me love you. gbogbo làkàkà Júdásì láti fẹ́ràn Jésù. all the efforts of Judas to love God. Jésù ní olóróró ìkan talé lórí ẹni kì torí tẹ̀lé àtàlíkà kọlọ́fíkà ta torí ọ̀fẹ́ jalè ní. it's because of what you want to steal olúwa jẹ́ n fẹ́ràn rẹ. God make me love you. béèrè lọ́wọ́ ẹni tí bẹ́lẹ́gbẹ́ rẹ pé ń gbọ́ wọn lọ fẹ́ lówó ṣọ́ọ̀ṣì kí lọ fẹ́ ṣe. You want to be rich in the church what do you want to do with the money? sọ pé tówó bá wà lọ́wọ́ rẹ̀ yọ lọ yọ lọ ájì sọ fún un. If you have money. Huh. <laughs> Eh. ìdí nìyẹn tí ìfi dáwó yẹn lẹ̀ sọ fún bá ń sọ fọkùnrin yẹn yí pé ọmọkùnrin tí ọmọbìnrin tá a bá sórí ọ̀fẹ́ tí ń kí ọ lógbogbo gba àìlówó lóore ni mo ti gbàgbọ́ pé ó ti máa fẹ́ sọ fún bẹ́ẹ̀. that girl that used to greet you sọ pé kéètà lára rẹ̀. tell him that he's not finished on you. gbèsè bàbá lówó lọ ṣe kílọ̀bù jó ní ìtì àti sọ safran my that friend safran. that club you used to go has he gone. ee sọ ma pariwa sọ wa àbí ọ̀wà lónìí kí ló kọ ọmọdé jẹ́ ń jó lóhùn ọwá. àlẹ́ o àyùn those are prophets tomorrow. <laughs> kí ló kọ rẹ̀ náà. tẹ́tọ́wọ́ bá kì í ṣe if you have money hope you go and serve round again. ká má tara wa jẹ ọlágúnjú ní anointing ẹ oh, jà. o alágúnjú has anointing. kò sí bí. it's not here. ẹ sọ fún kan. don't tell all of them give all of them round. ayé là ká tó sọ̀rọ̀. we will enjoy this world. ayé là á jẹ ká tó sọ̀rọ̀. ilẹ̀kùn ilé iṣẹ́ tó wá tì ní ìsinsọ́lọ́hún ọmọ sí ni ọwọ́ gbàjọ́ ńláàgùn ọ̀jẹ̀ tẹ́wẹ́sẹ̀ rẹ jẹ́ fi ọ̀jẹ̀ ní gbogbo let me love you more than everybody. mo fẹ́ rí ọgbẹ̀yìn ayé mi. I want to see you at the end of time. ẹ̀yin tẹ́ ẹ ládùn àgbà ọyẹ ẹgbà. orúkọ Jésù ọlọ́run àánú. gbàdúà gbàdúà gan. jésù kristi olúwa wa amen. n tó fi fẹ́ kò sẹ́ni ó fẹ́ràn rẹ. there is nobody that loves you. níjọ́ ọmọ rẹ bá fẹ́ lọ́kọ lọ́mọ pé ó fẹ́ràn rẹ. the day your your child is to have husband that's the day you know he doesn't love you. ọkàn àmúlò ọkùnrin ìdè. brothers brother. sẹ́ni ó fẹ́ fẹ́ nu. is that the person you want to marry? ọ̀fẹ́ o. ní ọ̀sọ̀ fún akékeré dé. kílẹ̀ ní ẹ̀rọ àmẹ́ náà ó dùn náà lórí kárí. Ah. ìgbà náà lọ́mọ pé nǹkan bẹ. that's when you know that your child is tough. Ah. tẹ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ mi ẹ fẹ́ mi. Ah, I'm only not to get married. I know what I'm doing. Ohun ń lé yín tẹ́ ẹ fẹ́ kí n má fọmọkùnrin yẹn náà ni pé torí ọjà tí mò ń bá yín ta ẹ fẹ́ kí n kó làkàtà. You don't want me to leave you because of the business ọjọ́ yà fẹ́ ọlọ́run. you better love God. tí ó kù wá àti ẹnu kòtò. that will be level you and him in the grave. wá sọ fọlọ́run. tell God. àdúrà ẹ̀yọ̀ kan tó kù nù orúkọ Jésù yẹn dáadáa. call the name of Jesus now. má fi ohun rere dùn mí ọlọ́run mo ṣe tán. do not deny me of good things I'm ready to work for you. ṣe é rí pé ẹ̀mí dáadáa àtẹ̀wọ́ yẹn lọ gan ọlọ́run ó kò í yọ. God will save you. ó ní ẹ wá mi ẹ̀yin ó sì rí mi. seek me and you shall find shout. bàbá ayé ti ń gàn mí mọ́ ọ. The world is mocking me, God. Mo ṣe tán àti sìn ọ́. I am ready to serve you. Má fòun rere dùn mí. Do not deny me of me. Ọmọ rẹ kì í tọrọ jẹun. Your children don't beg olémi ó ní ànító àtàlísẹ. he said I will have in abundance. Ọlọ́run yọ sí mi. God visit me. Àgàn yìí ṣe tèmi. barrenness is not mine. àìlọ́kọ yìí ṣe tèmi. the lack of husband ah! is not mine. Olúwa tẹ́ ọkàn mi lọ́rùn ní aginjù ìparun. satisfy my soul. tẹ́ ọkàn mi lọ́rùn. satisfy my soul. ah Olúwa yálé mi bá mi ṣe. God visit me. ọyẹ sọdadua. orúkọ Jésù Kristi Ọlọ́run àánú o. ohun rere tọkàn mi fẹ́ o ṣe fún mi bàbá ọjọ́ ńlọ ẹni fẹ́ dáṣọ fẹ́niyàn tọrún rẹ̀ là bá ọlọ́run sọ̀rọ̀ bá bàbá yẹn sọ̀rọ̀. tẹ́ mi lọ́rùn ṣàánú mi tẹ́ mi lọ́rùn tẹ́ mi lọ́rùn tẹ́ mi lọ́rùn máa dùjú àná. Jésù Kristi Olúwa wa. Amen. Sílẹ̀ tún jẹ́ rántí àpòmò bí wọ́n ṣe máa ń pe orúkọ Jésù orúkọ Jésù wọ́n ti sáàndì ju ti lọ. Àdúrà kan tó kù ní. One more prayer point. Mo bẹ̀ ọ́ ni. I beg you God. Máì ní ohun rere kúrò láyé mi. Take away the lack of good things. Wà wá máa kégbe. You now be shouting. Ọjọ́ orí mi ti pọ̀. My age is going over. Mi lo rere tí mo lè fi yan gan wájú I don't have a good thing I can account for in your presence. Olúwa máì ní ohun rere kúrò láyé Take the lack of good things out of my life. Se mi jẹ́ ní àní tó àti àní sẹ́? Make me have in abundance. O ti ń gbàdúrà yẹn lọ báwọn. Máa bá a sọ. Bá a sọ̀rọ̀ jáde. kò sí lọ́rùn mo fẹ́ ṣe ìfẹ́ rẹ la ọ̀nà àbáyọ fún mi. màmá yẹn kégbe ọjọ́ ń lọ lórí mi ẹ̀rù sì ń bà mí. ìlérí pípẹ́ máa ń sọkàn láàárẹ̀. ọjọ́ gbọ́dọ̀ lọ lórí mi fún ìdáláre. ntọ́ sọ nínú ọ̀rọ̀ ni pé ó pèsè fún mi ní kíkún ọkàn ẹni tó sinmi lé ọ mo sinmi lórúkọ rẹ láì pa nǹkan kan mọ́ jọ mí lójú ní gbogbo ọ̀nà. No. sọ̀rọ̀ àṣírí mi ò gbọ́dọ̀ tún sọ́wọ́n aláìgbàgbọ́ ìwọ ni ìrànlọ́wọ́ mi ọ̀kàrẹ́ bàbá yẹn bọ́ ọlọ́run sọ̀rọ̀ olóò máa tí ọkàn mi lọ́rùn ní ibi gbígbẹ tí ayé mi lọ́rùn ní ibi gbígbẹ. yọ sí mi lójijì níbi tí n ò retí ìgbẹ́kẹ̀lé mi ò sí nínú ènìyàn inú rẹ ló wà ọmọkùnrin yìí ò sì sọ̀rọ̀ jáde wáì tí wọ́n jáde léèwé tí wọn ò ní ríṣẹ́ wáì tí wọ́n jí ọkùnrin tí mi nílé bọ́ ọmọ mi bọ́ aya mi kí ló dé tí wọn ò ní lè ṣèyá ọmọ mi bó ti tọ́ àti bó ti yẹ kí ló dé tí n ò ní lè sojúṣe mi nù jọ ọlọ́run olúwa gbé gbòǹgbò kóró kúrò ayé mi yọ sí mi wẹ́rẹ́ lọ́dún yìí yọ sí mi wẹ́rẹ́ lóṣù yìí yọ sí mi wẹ́rẹ́ lọ́sẹ̀ yìí níbi á ti gbàgbé mi jẹ́ wọ́n sọ̀rọ̀ mi ń bẹ̀. ṣebí wọ́n lọ jẹ́ kí ọba rántí mọ́díkàì níbi wọ́n ti ṣàṣeyọrí láti wá ran iṣẹ́ yìí lọ́wọ́ olúwa jẹ́ wọ́n rántí mi láàrin ọ̀sẹ̀ yìí. Baba, mo ṣetán àti ṣiṣẹ́ fún ọ. ṣàánú mi ọlọ́run aláàánú ṣàánú mi o. bẹ́ẹ̀ni ga níbi iṣẹ́ yẹn fún mi ní promotion òjijì fún mi ní promotion òjijì fún mi ní promotion òjijì. ṣàánú mi o jésù kristi olúwa wa. ìrànlọ́wọ́ tẹ̀mí ń fẹ́ lọ́dọ̀ yín ni mo rí gbà báyìí mo sì fẹ́ kẹ́ ẹ jẹ́ kí n tó rí gbà délẹ̀. The help I need from you is what I get now and I want to get it continuously. Fáwọn tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́. For those that God has helped. Mo ní ìdí mọ́tò púpọ̀. I need a lot of vehicle. Ṣùgbọ́n nǹkan jẹmílógún ní ìsìn ambulance àti. Ẹ lọ wo fún ìran yìí jọ. use me for this ministry. lò mí fún ìran yìí. use me for this ministry. bọ́ọ̀bá rẹ ni tó ní bọ́ọ̀sì tó dáa tó kú bọ̀ tó fẹ́ sọ́ọ̀lẹ̀ tó fẹ́ padà sókè òkun jẹ́ àgbọ́. bàbá wọn ni ẹ mú iye báyìí wá kìí ṣe mọ́tò olè o bọ́ọ̀bá sì jẹ́ mọ́tò olè o ti mọ̀ pé àwọn ọlọ́pàá pọ̀ yí mi ká àwọn ni akọ́kọ́ yẹ̀ wò lọ yípo kìí ṣe mọ́tò olè gbogbo tí wọ́n fi clear rẹ̀ pátá lọ́wọ́ à ń bẹ̀ bọ́lọ̀ ń sọ̀rọ̀ lò mí fún ògo ìránṣẹ́. God use me for the glory of this ministry. àwọn oko tá pápátá ń wọ́ kiri ní ìsìn àti rí mọ́tò tá a lè fi wọ́ pápá gbó ẹ bọ́lọ̀ ń sọ̀rọ̀. speak to God. lọ́nà tó o fẹ́ gbà lò mí lórí òkè fún ìgbédìde ìran mi olúwa lè ṣe. in this ministry God let me be able to. Jésù olúwa wa amen. èmi ọ̀fà mi burúkú yẹn o àmì gidi ni tí ó gbé ẹ̀mí wòlíì tí ó gbé jáde mo pa láṣẹ bá a fẹ́ bá a kọ̀ ọ̀sẹ̀ kẹrin la mú nínú oṣù eléyìí february náà tó ń sá lọ rèé ẹ̀dá tó dúró gbagbagba tọ́ra mi ṣe oṣù tó kù ní ọdún yìí ire rẹ kò ní fò ọ́. amen. amen. mo mọ̀ pálásẹ̀ bí n bá jẹ́ kó Olódùmarè àdúrà pé èsì òjọ èyí ti jẹ́ mo pálásẹ̀ bàbá yẹn ogun agbára káká fi ayé rẹ̀ lẹ̀. Amen. yẹ́n pé ìgbọ́wọ́lé lórí lọ́dọọdún mo máa ń ṣe you know that impactation I do it every year. ǹgbẹ́ ìmọ̀gbà ń wo fi ṣí ẹ má gbàgbé mo ní kó lọ wá nǹkan kan pàtó tó fi dúpẹ́ ní ọdún yìí ní march sunday àkọ́kọ́ ní march first sunday ní march jókòó ronú kó ka ìbùkún rẹ mo pa láṣẹ abba abba abba abba ilẹ̀kùn oríire tí a tì yẹn ẹ̀mí mímọ́ orí òkè kò ṣí i fún ọ. amen. nítorí ọgbọ́ ọ̀rọ̀ yi iṣẹ́ ṣíṣe abba ìwọ ìránṣẹ́ tó ti pinnu ìpè olu wa wò mí bí mo wà ah ìgbédìde automatic táwọn yóò tó táàtú máa sọ̀rọ̀ tiẹ̀ á kàn rẹ̀ fò wọ́n dá mọ́ bá mi méje bá ṣẹlẹ̀ ìgbédìde òjijì yẹn kọ́ kàn ọ́. àmín àmín àmín àmín àmín àmín àmín. èé ṣe bí gbogbo lọ lágbára dé ibi tó lágbára láti rojú ara rẹ láti gbé ọ̀gá ogun ọ̀run orí òkè yìí o bí àmì mẹ́ta bá tẹnu ẹ̀ jáde níbi tí òun rí òtó ọlọ́run kọ́ lọ gbé ọ̀rọ̀ rẹ kalẹ̀ ń bẹ́ẹ̀. amen amen amen. níbi ò ti lè jà fún ara rẹ láàrin ọ̀sẹ̀ yìí kí ẹ̀mí mímọ́ kọ́ jà fún ayé rẹ. amen amen amen. amen o ṣe ẹ lè sàmì ẹyọ kan yìí ni bọ́ ọ bá lè ṣe àárín ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yìí máa gbé ọjọ́ gbogbo lọ. èmi ò béèrè àánú ìran fún ọmọ àánú tó orílẹ̀-èdè ò rí gbà ọ̀sẹ̀ yìí lọ́ọ́ rí gbà. Amen. Amen. gbogbo àwọn ọmọ tó wá pàjọ sí ilé yẹn gbogbo ayé rẹ ló fi tírèèni wọn tí wọ́n tún wá dẹni tó ń bọ́ bí wọ́n bá ń jáde lọ wọ́n á ní bá mi ẹ̀wọ́ ọkọ̀ afẹ́dédọ̀pẹ̀ mú ọ̀sẹ̀ yìí lórúkọ olúwa ní ọtọmátìkì bí àwọn ọmọ yẹn ti kọ lẹ́tà sí ìwé intaviu kí wọ́n gbà á bí wọn bá ti ṣe interview ṣe ń bọ̀ lé appointment letter kọ́ wà sọ́wọ́ wọn. ẹrù tá a dáwọ̀ pé sọ́ba ṣèbọ̀ fi gbogbo ara tó àwọn ọmọ ẹ̀ ní ó kú ibi tí wọ́n gbà rí iṣẹ́ ah! ìyanu òjijì kó dé bá ilé mi àti. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́yìn ànítánú ayé yìí òṣìtánú ayé yìí ìpọ́njú tánú ayé yín. àmín. ìdààmú tánú ayé yín. àmín. ọwọ́ ire kó bá ọ. ọwọ́ ayọ̀ kó bá ọ. ọwọ́ àṣeyọrí kó bá ọ. ò ní rí bi. àmín. ò ní rí bi. àmín. ọba wa ara mi yẹn ṣe tó o bá fi tẹ̀ ni tó o bá ti rí ṣe kò ní rí bẹ́ẹ̀ agbára tẹ́ ẹ fẹ́ràn ọlọ́run tilétilé rẹ yọ wọnú ayé rẹ lọ. yọ wọ inú iṣẹ́ rẹ lọ. yọ wọnú ayé ọmọ rẹ lọ. ogun tí ń bọ ọjà tí ń bọ fínra tó lè sọ fẹ́ nìkankan tó gbé nàró yẹn àmì mẹ́sàn-án ni ogun yẹn yóò gbẹ. àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín. kí oṣù tó parí máàmí ẹ̀rí rẹ máa lágbára lórí òkè. ayé ọkàn rẹ á balẹ̀. àmúbórere kúò ní ayé. kọ́mpìnì yẹn lórúkọ Jésù kó máa dàgbà sí i. gbèsè tó jẹ́ kọ́lọ́mbọ̀ san. owó tó o ní gbà lórúkọ Jésù kí á fi lé ọ lọ́wọ́. gbogbo àwọn tí wọ́n jí ọ lówó kí wọ́n san láàrin ọ̀sẹ̀. àìnítọ́láyé o ìpọ́njú dágbére òṣì tán ìdààmú tán ẹ̀yin agbaṣẹ́ṣẹ́ ẹ lọ gbaṣẹ́ ńlá lórúkọ Jésù ẹ lọ gbaṣẹ́ ńlá ọ̀dà ibi gíga ká máa dárúkọ rẹ̀. Amen ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run gbọ́ àdúrà ọlọ́run dá àdúrà jésù olúwa wa. amen amen amen amen amen.